ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحد العقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم الذين قالوا لإخوانهم وطاعوا لو أطاعنا ما قتلوا قل فادرؤوا قل فادرؤوا أن أنفسكم الموت إن كنتم صادقين أعوذ بالله من الشيطان الرجيم الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين هذا أكبر فوضى الله سبحانه وتعالى atọrọ àlékún kẹ àlékún gẹ fákà ìdégbẹ̀gbọ́n náà àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad ẹni tí olúwa wa tó wó sùnsùn tó ṣe níkẹ́ lórí rẹ̀ tó bá tún di bọ́ agbájọ́ àlùkìyàmà nínú kẹ́ tí ó tóbi lọ́lọ́wọ́ tó fà nábì ṣe lábàbí fún ọlọ́run àwọn àbẹ̀ gbogbo pé ẹ máa ṣe tí kì í dé kéèyàn lè rí àánú ọba abẹ́dà láti tẹ̀lé ànábì mẹ́jà lè ṣẹlẹ̀ ọlọ́run ó jọ̀kún fún àánú ẹ̀ bá wà lò rọ̀mọ̀dánà tọdún yìí eléyìí tó ṣe déédéé rọ̀mọ̀dánà eh, ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé mẹ́ta lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe hijira láti ìlú Mákà gbòòrò Mẹ̀dínà bá a ṣe ti lọ yìí tí Ramadan di mẹ́sàn-án lónìí yìí ẹ̀já mọ̀ yìí pé ìsẹ̀mí ayé bí ó ṣe máa lọ nìyẹn lánàá níjẹta là ń kíra wá kú palẹ̀mọ́ Ramadan àkúpamọ́ àkúpamọ́ ìgbà táwa ìbojú wo yóò fi bá màá dágbére fún un tọ́rọ̀ bá rí báyìí òrùn tó wà ń ta yìí ó tún tó sá sọ èyí tó kù tá a ti fi súnmọ́ ọlọ́mọṣà ṣe rọrùn fún wa láti fi súnmọ́ bá dẹ́dà èyí tó kù tá a ti lè filẹ̀ nínú tọ́lọ̀ lóhùn fẹ́ ó jọ kó ràn wá lọ́kó jáde jìnnà sí i níbi tí a bá tẹ̀síra Quran dé ìyẹn Quran three aya one hundred and sixty eight tábìlì sixty nine lónìí ọlọ́mọṣà ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ bá ti máa ń ṣàlàyé fún wa ìrìn èèyàn mẹ́tàlá Quran máa ń bá sọ̀rọ̀ nínú rẹ̀ dáa nígbà míì yóò kó wa papọ̀ èèyàn gẹ́gẹ́ bí ọmọ ádámà nígbà míì yóò kó wa papọ̀ yóò pín wa sí méjì àwọn tó gbà àtàwọn tí wọn ò gbà nígbà yóò pín yẹn sí mẹ́ta ìyẹn ni àwọn tó gbà àtàwọn tí ó gbà yóò wá máa sọ̀rọ̀ àwọn kan òun làwọn tí wọ́n fọ̀nà ẹsẹ̀ kan rìnà méjì àwọn wo nìyẹn àwọn mùnà ti wọ́n ká gbóyè dáadáa torí pé madrasa tá a wà yìí ó yàtọ̀ sí gbogbo ààyè tí àwọn èèyàn ti ń tọ Quran ẹni kílẹ̀ kílẹ̀ rí mi lórí ẹ̀ gbogbo ààyè tí wọ́n sì ń ṣe tẹ̀síìl tóbìnrin ó jòkó ń bẹ̀ tọkùnrin ó jòkó gbogbo ààyè yẹn kọ́ ni wọ́n mọ Quran kan a lè pè bí dárùn a lè pè bí ní dárùn Quran ilé táwọn àgbàlagbà àtọ̀dọ́ ti ń kọ́ Quran lórí ilẹ̀ lónìí ibo larúgbó ti ń kọ́rù Quran ṣẹ̀ bàbá orin ni abẹ́nú àrùn rẹ̀ mọ́jọ́ ọba jẹ́ kó kan ọlọ́run wọ́lá àkìrọ́tù ọ̀rìnrún lága nígbà ìlú ọlọ́run ṣàṣìlẹ̀ fáwọn náà ọlọ́run ọlọ́run àti sanyẹ́ sàn lórí. torí ẹ̀ kùránì wá ń bí bí kùránì ilé kéwú ni a gbọ́dọ̀ lè máa tọ̀ ọ́ àwọn tó gbé ilé ẹ̀lẹ́ nígbà tí wọ́n ka kùránì tán tán ka kùránì tán náà wá fẹ́ kàtúmọ̀ rẹ̀ wọ́n wá rí rí pé tó dáa ju tán pè lóore òun lóore tọ́gọ̀rọ̀ àwọn èèyàn báwọn kẹgbẹ́ lórí ẹ̀ kì í ṣe kùránì ẹlẹ́gbẹ́dé kì í dẹ̀ ṣe kùránì oníjọ́dé kùránì pé oríire yìí kì í ṣe tèmi nìkan bóun ni ìbá ṣe jẹ́ tí oríire gbogbo ní ọmọ nìyẹn torí ẹ̀ mo fẹ́ jẹ́ ká máa tọ̀ díẹ̀ díẹ̀ ká lè máa bá lọ kọ́lọ̀ bá la àtàwọn tá à ń tọ̀ àtàwọn tá à ń gbọ́ kó má ṣàdéhùn wúlò fún wa. bọ́lá Al-Qur'an ọba àlá ọ̀rọ̀ ọlọ́run ó máa ń pín wa sí ìrìnyàn mẹ́ta mọ́mìn olùgbàgbọ́ òdodo monafik ẹni tí ó gbà kò sì dáhùn èèyàn máa pọ́wọ́ sí kíni òun ò gbà káfíìn òun ò gbà rárá ó sì dáhùn èèyàn máa pọ́wọ́ sí kíni òun ò gbà àwọn tó wà láàrin ẹ̀ wọ́n burú jù náà ọlọ́run àwọn láta ọ̀rọ̀ wọn pa tì lánàá ibẹ̀ láti gbé àwọn níwọ̀n isí ìfẹ́ dáhùn èèyàn ṣe dáadáa ló ti ń ṣe pìlámù wọn ìfẹ́ jẹ́ múmi ni ó ṣe dáadáa kódà káfíìrì wọn oníjọ́ náà mọ̀ yìí pé àwọn yìí ṣe kèfèrí tó ti kèfèrí ni wọ́n bẹ̀ tí wọ́n máa tàn wọ́n náà torí pé wọ́n yóò máa jẹ́mọ̀ sí wọn pé tọ́ba kúrò lọ́dọ̀ òun wọ́n tún lọ bá àwọn mùmìnì láàyè mí ìyá tí wọ́n yóò sì le jù lọ́dọ̀ ọba dẹ́nà àwọn ni wọ́n wá ń sọ láwùjọ pé wọ́n kọ́ lúlú ìfúwá nìyẹn الذين قالوا لإخوانهم وطعنوا لو أطاعونا ما قتلوا وقال الذين قالوا لإخوانهم gbogbo táwọn pàdé الذين ti lo àlẹ́bínà sótíé ismọ̀ mọ̀súmí ni wọ́n máa ń pè é orúkọ àwọn kan bá àdáàkọ wọn kì í ṣe pẹ́lú bọba adẹ́dà àmọ́ màgbẹ́rọ̀yìn tó ń sàlàyé fún wa àá fi máa rú àwọn ni wọ́n ṣe kí ni wọ́n ṣe alẹ́dínà àwọn tó ṣe pé ọlú lé ikhwanihim wọ́n sọ fáwọn ọmọ ẹ̀yà wọn tí wọ́n di jọjọ́ kan náà nínú gbàgbọ́. wà ọ́ àánú. wọ́n sì jókòó wọn ò tẹ̀lé wọn ò tẹ̀lé òjìṣẹ́ ọlọ́run láti jagun. làwọn abọ́ òun náà máa kú tinú. wọ́n sọ fún wọn wípé ká sọ pé ẹ bá tẹ̀lé tiwa tẹ́ ẹ jáde tẹ́ ẹ jáde ní tẹ́ ẹ jókòó pẹ̀lú wa nílé tó ti ọ́ ẹ̀dùn wọn ò lóògùn nìyẹn wọ́n sọ fún àwọn mùsùlùmí míì tẹ́ lọ wọ́n fẹ́ bàgbàgbọ́ wọn jẹ́ wípé ká sọ pé àtọ̀ òwúnà máa kú ti lù tẹ́ ẹ bá tẹ̀ láṣẹ wa ni wò ní pa yín. wọ́n lè fàdé ráhùn àǹfòfin kan wọn máa ta ìkún tún sọ́ọ̀rì pín. àlùkò àlùbá dẹ́dà ó wá ń sọ fún wa ká fi lè mọ̀ wípé eléyìí tí wọ́n ń ṣe wèé tẹ́ni kò sì lè dá nǹkan kan dúró níbi iṣẹ́ ọlọ́run àmọ́ náà ń gbọ́dọ̀ ẹ̀láìtìn àwọn tá a jẹ́ mùmínì kó ṣàlàyé fún wa kó fún wa ní gbìyànjú kí ló retí bẹ́ẹ̀ ń bi kéèyàn tiẹ̀ kú sójú ọ̀nà tọ́lọ́gbà ó lè wo ẹ̀sán wo ní bẹ́ẹ̀mẹ̀ ẹni ó kú nu mọ́tò ẹni ó kú sínú ilé sẹ́yàtọ̀ síbẹ̀ sẹ́ni tó kú torí tọ́lọ́ sójú ọ̀nà rẹ̀ ọba aláwa ni sọ fún wa fátàrà wo àǹfọ̀sìkò mọ̀lẹ́mọ̀tì bẹ́ẹ̀ ọ̀ní kan wá bò láti dáàbò bo níbi ikú. ìkúntùn sọ̀rọ̀kìn. ìkúntùn sọ̀rọ̀kìn tó bá jẹ́ wípé òdodo ò lè sọ. fọ́dọ̀rà owó àná àwọn fúnṣe kọmọlì mọ́wùt. ẹ lọ wá bò fúnra yín. ẹ lọ wá bò fúnra yín. ìyẹn ni pé àtẹni tí ò jáde àtẹni tó jáde ẹ lọ wá bò pé kọ́lọ́hún kó ní ẹ wá rò pé kúkú ó lọ́pàá yín ń kó tún sọ ọ̀rọ̀ kí tó bá jẹ́ pé ìrùn pa yín yẹn bó ṣe rí nù ẹ wá gbọ́ tó láti kúránì sọ. wàlá tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun. subhanahu wa ta'ala ó wá dojúkọ àwọn olùgbàgbọ́ òdodo ó wá ní la tahsabanna èrò wọn ò rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé awùláyì kàbìbì òkúrọ́ ni níbi tí sọ pé kò nítumọ̀ òkúrọ́ ni ẹ̀yin má wọn lóhùn fi ẹ̀yin tí ti bá ẹ si rò sí ó yàtọ̀ síra wọn alladhina qutilu fi sabilillah àwọn tí wọ́n pa wọ́n ti kú bá wọn lójú ọ̀nà tọ́lọ́ amwata Allahu akbar mo fẹ́ ká yànnà náà àwọn ọ̀rọ̀ kan bí lẹ́mìí kí lọ́rọ̀ yẹn tí mo máa ti ṣàlàyé fún wa ó ní gbàgbọ́ Yorùbá wípé àkúdà yà wà kí mo pè é àkúdà ó wà àkúdàáyà fáwọn atá àti ìgbọ̀n ìbá dáadáa bá tẹ̀mí náà tí màá sọ ó ní àwọn tí wọ́n rò pé àwọn kan o tán bá kú wọ́n máa ṣe kí o wọ́n padà wá sáyé tàbí wọ́n lọ bì kan wọ́n tún sẹ̀ níbẹ̀ ó ti yé wa ayé nàná kọ́ yé dàhìlẹ́ nìyí alukwan mi lata sabanna lẹbi na kutilu fi sẹbi lillahi amuwata àwọn tẹ́ ẹ rí tí wọ́n pa sójú ọ̀nà tòun ọlọ́run yẹn o ẹ má wọ́n o àmùwá tán ẹ má pè wọ́n tó wàá jó kí pè wọ́n. bal ahya'un 'inda rabbihim yurzaqun. ọba aláàbí ẹ má wọ́n rí òkú ẹni tó kú tí ò sẹ́mi lára ẹ̀ má. ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba wọn. kódà ibi táláyè wọn dé yóò zakun wọn sẹmí wọn jẹ wọn mú mẹ wàkẹ́ fàhàbà bọ́ọ̀lù lè yẹ sọ wọlé sani tó kú máa di kíni ó máa jẹ tó máa mú ara wa ìtẹ́rí tẹ́mi àti ẹ̀ ń gbé káàkiri táwọn fi kírímù pa táwọn èèyàn tó lọ sẹ́ẹ̀ bóra àti gbogbo téèyàn ń lò sí kéèjì mi ò pòlòfo lásán tí ò ní tùmọ̀ ni òun ló bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ dùn mú títí yẹ̀yẹ́ níta dá látara kí ni nutfa mi ń tu rọ́ọ̀bì látara yẹ̀pẹ̀ làwọn ń pẹ́lẹ́ lèyàn náà ò ní lè forí tẹ́lẹ̀ fọ́bàwó fọ́bà tó dùn nínú iyì tẹ́rù lórí lọ́rọ̀ bá dẹ́ta òun ibi tó ga jù lára rẹ̀ kó ṣe kí ni ó fi lélẹ̀ fọlọ́ báyìí ní tó ga jù mọ́. Allah subhanahu wa ta'ala ó láwọn tá bá kú sójú ogun ẹ̀sìn àyà ń dàrọ̀ ó lálàyé ni wọ́n lọ́dọ̀ ọlọ́run bá wọn báwo ni wọ́n ṣe ń sẹ̀mí ó tún wá ní yurzakun kódà ń pèsè jíjẹ torí pé àrísìkò àyà ẹ̀nẹ́ kì í ṣe níná a lè tu sí pé jíjẹ múmu a wà rò pé rúbi jíjẹ múmu o ashland nípìnlẹ̀ gbogbo ìran ọmọ ènìyàn ó pàdé lórí orígun kan tá a bá sí láyé mọ́ òun náà ni ar-rihlatu minal hayati dunya ila hayatil barzakh àṣẹ̀rìn àjò kúrò nínú ayé abara yìí a lọ sí àfonúfojì ayé àtàkìyàmọ̀ so ìsẹ̀mí rẹ̀ yàtọ̀ síta yẹ kò dẹ̀ ṣe déédéé dá pẹ̀lú tàkìyàmọ̀ kí ló yẹ kí n sọ bẹ́ẹ̀ tí mo fi pín sí mẹ́ta ìsẹ̀mí ayé àtẹ̀mí àtara láàfin ṣe gbogbo ń dára ṣe ń bì àtẹ̀mí àti kí àtara ayatul barzakh ìsẹ̀mí àfonífojì láàrin ayé àtàlùkìyàmà ẹ̀mí nìkan ni ó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbogbo tára ọmọ ní feelings ló ló máa ní feelings àmàlà ẹ̀ wà níbi kan ẹ̀mí wà láyé mi ayatul akhirah wa ayatul qiyamah ìsẹ̀mí jọ́lù kìyàmà wà nafsu wal jasad máa túnì àtọ̀tù àzà àti ẹ̀mí àtàrà ìmọ̀ kó ìbàkàmà jẹ́ níyà tó ló wọ́n ṣiṣẹ́ láyé mi ọba Allah subhanahu wa ta'ala ó wájú lọ́wọ́ pé gbogbo wa là á kú ikú yẹn kí ni wọ́n pè ní ikú amuwaat lọ́dọ̀ àwọn afẹ́ ìlédè wọ́n máa ń pe ikú ní faqdani lil jasadi lil òun náà ní kí ara kó lùzì kí ni o ẹ̀mí kó kú ò fọkàdá ó kà lùzì ẹ̀ ní ni kì í ṣe kó lùzì ẹ̀ pàṣẹ́yà sòtọ́ túmọ̀ yìí pé ara yẹn ẹ̀mí yẹn ó fara lẹ̀lẹ̀ lásìkò díẹ̀ tó bá sílẹ̀ bá sìkò díẹ̀ ara rẹ̀ lè jẹrà ẹni tí ló lè ṣẹlẹ̀ sí àmọ́ ẹ̀mí yẹn jù wọ́n tọ́jú rẹ̀ ipò ni wọ́n mú lọ wọ́n máa jẹ́rìyà nínú lẹ́ni àbí wọ́n mú ogun sánmà lọ ìyẹn ló bá aláwa ń sọ fún anú ayé yìí pé ìsẹ̀mí tí láwọn eléyìí ó sẹ̀mí ẹjẹ́ kó fún wa ó ní àhàyà wọ́n máa ọba wọn lẹ́ni tí wọ́n máa pèsè jíjẹ múmi. wàlá taqulu liman yuqtalu fi sabilillahi amwat bal ahya'un walakin la tash'urun. àwìn marratain eléyìí ọ̀nà méjì táwọn kúránì ti lo ayé àìlọ́ àn gbogbo ọ̀tọ́ máa há kúránì wọn máa ń tọ́ bá mi ọba kan ní ọ̀rọ̀ kùránì máa ń bá àwọn àtìrá mo ní kí ló dé ó ní kùránì tó jọra wọn jọba ní yáa yọ lẹ́bí náà àmọ́ bẹ́ẹ̀ nínú èwo lẹ́fẹ́ fi tẹ̀lé mo ní torí pé ó fẹ̀mí sí ni àwọn olùmọ́mọ́ ní àwọn àyà méjì mẹ́ta tó bá jọra wọn wọ́n wàá sọ ìyàtọ̀ rẹ̀ síra wọn inna alladhina amanu wa amilu salihat ọ̀rọ̀ pé èwo ni wọ́n ń sọ lahum jannatun tajri min tahtiha al ذلك الفوز الكبير وهذا في سورة البروج إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم الجنات الفردوس نزلا هذا في سورة الكهف ومن دباني ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء وهذا في سورة سورة آل عمران ولا تحسبن الذين لا تقولوا لمن يقتلون wàlá takunu liman yuqtalu fi sabilillah amwatan bal ahya'a walakin la tash'urun wa hadha fi suratil baqara. هذه دراسة قرآنية دراسة قرآنية tẹ́bá wá bẹ́ẹ̀ tú ẹgbẹ́ méjì pẹ̀lú ara wọn lẹ́yìn fi tú alákọ̀ọ́kọ́ ni ẹ má sọ pé àwọn tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́ ẹ má pè wọ́n lọ́kùú o bal ahya alààyè ni wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn wàláàkìn látẹ̀ṣùkúrún àmọ́ bí wọ́n ṣe ń sẹ̀mí ẹ̀ lè mọ́ eléyìí sọ́ba fún wa eléyìí wá sọ pé ìtàrọ́bìnrin yorùsàkùn ẹjọ́ wọn ṣàlàyé bí wọ́n ṣe ń ṣe lidhalika akhraja ìmáàmù muslim fi sahih al-masruqi qala nabiyyu sallallahu alayhi wa sallam olójú sí aláìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá sọ wípé sàánà abdullah sàánà abdullah ó ní abi abdullah abdullah yìí lọ́dọ̀ àwọn olómọ̀ tọ́ba ti dákọ̀ Abdullahi tí wọ́n fọ́ kọ bàbá rẹ̀ sí wọn tó bá máa ń sábà ń ṣẹlẹ̀ ní kí wọ́n ní Abdullahi bin Mas'ud torí ani àwọn Abdullahi mélòó àmẹ́rin àní Abdullahi bin Mas'ud àní Abdullahi bin Abbasin àní Abdullahi bin Amr bin Asi àti ní Abdullahi bin Zubayr àtúwá ní Abdullahi bin Amr bin Asi àmẹ́yìn tó gbajúmọ̀ jùlọ tọ́ba ti ní Abdullahi torí àwọn méjì ẹ̀ta tó kù yẹn wọ́n yìí sábà pè wọ́n ní Abdullahi imma kama ibn abbas àbí kama ibn umar àbí kama ibn amr aw ibn zubair àmọ́ tó bá ti ní abdullah tó wọ́n pè tó fọ́kọ̀ bàbá rẹ̀ tí abdullah ibn yóò bin mas'ud lè anáwó min àlàmì bin kitabillah nínú àwọn tó nímọ̀ nípa ayà ọlọ́run olùkóso ayà kan tó sọ̀kalẹ̀ àti kí n máa bó ló ti sọ̀kalẹ̀ ìgbà wo ló sọ̀kalẹ̀ torí ta ló sì fi sọ ọmọdé káwọn sàábẹ́ lọ bí pé arọ́gbá pé dákun ayà ìkíni sọ náà ó ní iná sàánà Rasulullah ó ní bẹ̀rẹ̀ tẹ̀bi ní àwa náà bí òjíṣẹ́ ọlọ́run léèrè lórí ẹ̀ wípé àwọn atákú sójú ọ̀nà tọlọ́run ọlọ́run ní ni bóòlù bọọlụ jẹ́ fakọ́l ẹni tọ́lọ́run fi ha o wa sọ pe fi ìjà òfin dẹ̀yìn Allahu akbar ó lẹ́ni wọn fi yóò máa jáde padà nírọ̀lẹ́ yóò zakuru yóò máa lọ láàárọ̀ yóò máa lọ rọ̀lẹ́ yóò lọ máa wọ̀ lábẹ́ apópó kan tí wọ́n so pábẹ́ àlárà sí ọlọ́run gbogbo bàtà bá ń wọlé tó bá ń jáde bẹ́ẹ̀ lọ́ba nílẹ̀dọ̀ ọmọ sọ fún wa yóò máa bí wọ́n pé ṣé mo ti ṣe ń dá ìfẹ́ fún yín wọn là ó ti ṣe o àti wà àlìjánà ni àmọ́ àti ń fìlì àlìjánà torí ọlá yìí ti pọ̀ jù ọlọ́ yìí ti àpọ́nlé yìí ti pọ̀ jù

mo rò pé ọ̀rọ̀ ẹ ti wáyé ń sìn a jẹ́ pé ẹ̀mí wọn nìkan ni ara wọn ò sí mbẹ̀ abẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mí padà sára àwọn wá fẹ́ padà sáyé káwọn lọ jagun táwọn tó wá kúrúkú táwọn kú yìí káwọn tó fi rírú ọ̀nà yìí ọba lọ́dún ìbéèrè tóbi pọ̀ eléyìí lẹ̀ rí àkọ́kọ́ wípé èèyàn kan ò ní wáyé ó ní kí ni kó padà ká sọ pé aláwọ̀ àgírántì èèyàn kan tó padà sáyé lọ́sẹ̀ tó ọ̀sẹ̀ kù àwọn òsì tó parí iṣẹ́ rẹ̀ tàbí wọ́n dẹ̀ kó wá parí iṣẹ́ rẹ̀ àwọn tó nìkan lọ parí iṣẹ́ náà mo rò kó clear. Allah subhanahu wa ta'ala yóò wá jó wọn pé ẹ má dààmú àwọn àkáyà yẹn pé kí fẹ́ wọ́n ti parí rẹ̀ gbogbo ẹni bá ti débì kò ń ṣe kí ni o kì í padà lọ mọ́ mo rò kó ti yé wa kí n lè clear rẹ̀ fún wa bàbá wa kú ìyá wa kú bọ̀dá wa kan kú lọ́dọ̀ọ́ àwa lójú oorun apàdé rẹ̀ kára rí ń bá ọtí ó làwọn tiẹ̀ ní oníṣọ́ọ̀bù ó làwọn ti bínú ó ti fẹ́ yàwó ta ni wá ṣe o ó sì kọlà ó abere abẹ́rẹ́ okọ rẹ̀ ojú ilé rẹ̀ gan wa ń bò wá ju ilé rẹ̀ fún wa ẹni kó ká lọ ti délé tó sì lé o tó sì gbélé ajẹ́pọ̀ gbẹ̀rẹ̀ wa gbélé táwa nìyẹn ojàre àwọn tí wọ́n dìjọ dá wa papọ̀ táwọn ń bá wa lò táwọn ń bá wa sẹ̀mí ìsẹ̀mí ayé wa ò pamọ́ fún wa wọ́n mọ̀ sọ̀rọ̀ wa wọ́n mọ̀ ṣe wa ìṣesí wa bá a ṣe ń gẹrun bá a ṣe ń dé fìlà gbogbo ẹ̀ lọ́sẹ̀ kínní ni wọ́n mọ̀ wọ́n bí wa níbejì ni pẹ̀lú wọn tá a bá ti wá sí wọn wọ́n láǹfààní láti lo àwòrán láti ṣe nǹkan tó bá wù wọn ẹ jẹ́ kí n fún wa ní ẹ̀rí kan lórí ẹ̀ mọ́tò tó fẹ́ bá wa lásìkò rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìjọkọ̀ tó wà tí ìyàwó Aisha wọ́n wà nínú ilé ìyàwó Aisha wa ń jowú ó ṣe kí ni òǹjò ń gẹ́lẹ́ àṣà obìnrin tí ò dá bàbá ló wú dá owó ò dá mi ò lọ bẹ̀rẹ̀ lónìí torí àfa àwa tó kà àdìsí fún wa wọ́n ní ẹ̀rí wà lára pé owú tó bá ti kọjá là tó ṣe kí ni kò dá ìyàwó wa ń jowú ẹgbọ́n kí làdẹ́bí sọ fún ìkẹ́ àtọ̀nà ọlọ́run kó máa bá sẹ́nu ọlọ́run gèrè yá wa ó wá ní ànábì wa sọ fún pé ajá àkìsè ìtọ́nù kì ẹ tún pé bàtí wọn ṣe dé ṣètọ́nù rẹ tún ti dé àbí tẹ̀kọ́ rẹ̀ tún bí ìyàwó kò lá kò sí tóbi ò lè sọ sí ẹ̀wọ́ ní kò látẹ̀mára wọ́n sọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run tó ti yé ìyàwó á ní ẹ tó bá dé náà kì í ṣe wàhálà ṣèdáyìn náà ní ti tani ń sọ̀rọ̀ yìí ìyàwó Aisha radiyallahu anha tọ́lọ̀ ń fa ayé rẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ àti ọbẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ànábì òkèdè ń bínú tábà fọ́ kàpásílárìtì rẹ̀ sábà dà sọ́rọ̀ ọlọ́run má fa ìgbà ọlọ́run má lókè mi má fa àyà ìdẹ́gbẹ̀ ló ń gún èèyàn lé ní ní ṣe wàhálà. ó wá sọ bẹ́ẹ̀ ànábì wá sọ fún wọ́jú sáré níta bẹ́ẹ̀ lòun ọ̀rọ̀ tí mo sọ tí mo gbé lọ bí ọ èmi náà ní àmọ́ tó ríhun ọlọ́run ti ràn mí lọ́wọ́ lórí rẹ̀ ó ti ṣe Islam tẹ́tí wá ti ṣe ayé ó ṣe ti ṣe Islam kò wá lè pa tí ò dáa mọ́ ti gba Islam gbogbo ara níbejì àti ká máa wá ìrànlọ́wọ́ ọlọ́run dáadáa a bá wá ṣe níbejì fẹ́ ṣe bá tọ́ ọlọ́run bá sí. lòun náà ti láǹfààní àti kí ni àti tẹ̀lé wa so nígbà máa ń ṣe ni ó lápá lára ẹ̀ bá a bá rẹni tó kú tí ń ṣe bákan tí máa mutí nígbà wà láyé ẹni kejì náà ṣe kí ni òun náà máa mutí àmọ́ pé yóò wà lẹ́ yóò wà máa kọ̀ntínú ìṣẹ̀lẹ̀ ayé lọ láà alifukala lọ́dọ̀ rí àwa gbé ìbéèrè yìí òkè ta ńgbà dọ́dọ̀ àwọn afọ àwọn alárúbáwá ànígbàtà dọ́dọ̀ àwọn afọ àwọn yorùbá tí wọ́n sọ fún wa ni èwo lẹ́yìn náà fẹ́ sọ fún wa wọn ò tiẹ̀ fẹ́ rẹ sí i wọ́n ní àlàmútàlà ọ̀làlá sẹ́yìn ò ka gbóló ọlọ́run ni tó tiẹ́ kàlá wọ̀kọ́ ìlú ha wà mí wọ̀rọ̀ ìrìnbárìsà ń ilá yóò mi yorùbá àṣọ ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ bá ti dé bárìsà kì í padà síbo kì í padà sáyé máa tó tiẹ́ ìtumọ̀ ẹni pé ọlá tọ́lọ̀ọba Allah subhanahu wa ta'ala tó dá àwọn ṣẹ̀yídì ọlá tó lágbára ni àwọn nìkan ṣoṣo ni Allah fún láǹfààní láti lè sẹ̀mí lọ́dọ̀ rẹ̀ wọ́n wà máa gbọ́n wọlé ìyẹn ni pé ẹ̀mí wọn ti ń lọ wọ́n máa lọ lọ́ọ̀lì jẹ́nà wọ́n máa jáde wọ́n máa padà sínú àbẹ́ àlárasí lidhalika jaa min hadithin Abubakar al-Baghdadi an Jabir ibn Abdullah Jabir ọmọ Abdullah àti ọdún kìí fẹ́ kaná sùn náà fún wa jábìrì ọmọ abdullahi bàbá rẹ̀ abdullahi ó wà ní ọ̀fẹ́ paná ogun wúdù wọ́n pa bàbá rẹ̀ lókè ní ẹnu ogun wúdù jábìrì wa máa ń jòkó ní banújẹ́ ànábì wa rí njọ́ kan tí ń kọjá lọ ànábì wa ní ya jábìrì mẹ́rí ara kà mú dání kí ló dé mo máa ń rí ọ̀rẹ́ mi tí máa ń banújẹ́ gbogbo ìgbà kí ló ń ṣe é ṣé nítorí bàbá tó kú ni kó ti yá Rasulullah ó ní bàbá mi tó ṣẹlẹ̀ ní pé ìtúsí ibà àbí wọ́n pa bàbá mi sógun ó kúkú sẹ́yìn dí ìyẹn ikú rẹ̀ kọ́lé ń dùn wá wàtàlákìnà àdẹ́yìnà tálákà àdẹ́yìnà wà ìyá àlẹ́ bàbá mi fi gbèsè ilẹ̀ tó pọ̀ àti àwọn ọmọ obìnrin wọn náà ọmọ obìnrin tí bàbá rẹ̀ fi ilẹ̀ níjọ́ náà ọmọ obìnrin mẹ́sàn-án ni wọn òun á rò pé bọ́ọ̀lù wọn sì san gbèsè àwọn ọmọ obìnrin tó wà lẹ́yìn gan fúnra wọn gbèsè ni wọn torí pé òǹtalẹ́ni tí ó tọ́jú wọn òun lòún kéré kódà àtẹ́bí padà sọ fún jábìrì wípé jábìrì ńgbà tó fẹ́yàwó jábìrì kí ló dé tó fi fẹ́ adélébọ̀ ah, ó ní ìròyìn ọlọ́run fún adélébọ̀ torí àwọn tí bàbá mi tó dé kíni tó kó lẹ̀ kò sẹ́ni tó bá mójútó wọn àṣekáfẹ́yàwó ẹ̀sìn ni ó fẹ́ adélébọ̀ nítorí àwọn ọmọ bàbá rẹ̀ ó ní ti bá fọlọ́mọdé òun ní gbọ́dọ̀ sí lẹ́nu òun ní lè bá mójútó wọn torí ẹ̀ ló dọ́wọ́ sí kíni kóun tó fadé wọ̀ ibẹ̀ kọ́ là ń lọ. jábìrì máa bọ̀ wá olójúṣe ọlọ́run wa sọ wípé ara òkú bí ruka mọ́tò yìí wọ́n bá ẹnu jẹ́ máa kallama Allahu ahadan qattu illa min wara'i hijab Allahu akbar yàtọ̀ sáwọn ànábì ọlọ́run ọlọ́run ò bá yẹn kan sọ̀rọ̀ tó ti yé tí ó máa bá gbogbo ẹ̀ bá sọ̀rọ̀ náà àwọn ànábì ọlọ́run wara'i hijab tí ì sàn ọlọ́run ọlọ́run bá ànábì sọ̀rọ̀ tí sẹ́ wara'i hijab alẹ́rìí lórí ẹ̀ súrọ́tì nẹ́jìmù tó tiẹ́ fàáwọ́há ìlà ámdì yìí má àròhá má kẹ́sàbàlì fún àdùmọ̀rọ̀ à so ọba aláàjọ rẹ pé mo bá sọ̀rọ̀ ó ní bá sọ̀rọ̀ tí mo ọlọ́run ló bá nẹ́bí sọ̀rọ̀ ó ní fàkàlà kọ́ọ̀bà kọ̀ọ̀sẹ́yìnì àwọn àbẹ̀rẹ̀ bí bá sọ̀rọ̀ tọ́lọ̀ ń bá nẹ́bí sọ̀rọ̀ kọ́ọ̀bà kọ̀ọ̀sẹ́yìnì ó dàbí ọrún ọfà àti ọmọ ọfà ní tó ń ṣe tó ń súnmọ́ lọ́hùn dé kì í ṣe èrè hijab alukóra ìlú sọ fún asọ́láṣẹ́ ìdájú mu ọlọ́wà ni yàtọ̀ sáwọn ànábì ọlọ́run ọlọ́run bá sọ̀rọ̀ lẹ́yìn àyàfi bàbá àwọn sàhábà bóòlù àti bẹ́ẹ̀ tó wọn ọlọ́run bá bàbá jábìn sọ̀rọ̀ níbo kí sọ fún wà á nàrú kálàmà àbáàkà kìfà à ọlọ́run bá bàbá rẹ sọ̀rọ̀ ń fètè tì báyìí bó tẹ̀lé bó ti kú kí bàbá rẹ sọ ọ̀la ọlọ́run sọ fún bàbá Jábìrì pé sálmi ùtìkà ìrẹ́ arákùnrin bí mímí bá ń fẹ́ kí n ẹ ilà ọlọ́run mi ò béèrè fẹ́ padà láyé fa akutulu fi kàtà àníyàtà mo tún fẹ́ lọ kú torí tẹ́lẹ̀ kan sí. fàkọ́lá rọ́pò azza jalla ìnáwó kọ̀dé sábà ọ̀mí mìíràn òòlù sọ́ọ́rí ń tọ́ sọ yẹn ìbéèrè rẹ ọ̀rọ̀ mi kan ti gbáwájú rẹ̀ tí mo ti sọ kí n tó dẹ́ kí ni gbọ́dọ̀ yẹn ìnáwó ilé ha láyẹ̀rẹ̀ jẹ̀kú ẹni tó bá ti dẹ́yìn kó lé fẹ́ kí ni o. èèyàn kálọ̀rọ̀ rí ọ̀kan náà àwọn àfa àwọn ńlẹ̀ ìdọ́kan náà ń dagun kan olówó sọ sọ́jà olówó wà ní sáfù àwọn tó ń bá àwọn èèyàn jagun mo ní irọ́ ni o sábàkọ̀ mi ní kọ́wùn ànáhùn ìlera láyọ̀ òjìkú ẹni bá ti dé òní padà mọ́ tí bàbá yóò bá ti kú ó rọrùn tí ò bá tún sún nǹkan tí ń jagun tábà náà rí ń bẹ́ẹ̀ àlùjànnú ní ṣiṣẹ́ kìí sóhun so ẹni tẹ́rì yẹn ẹni tó gbé àwọ̀ ẹni yẹn wọ̀ ni láti dá wàhálà lẹ́lẹ̀ torí ẹni tó bá ti lè kú tó bá ti lè gbé wọlẹ̀ tẹ́lẹ̀ kú ò lára ẹ̀ báyìí tí ìsèpọ̀ ti nù sàárè ọlọ́run kẹ́yọ̀ ti nù sàárè tí ò bá ti pẹ́ ọlọ́run kẹ́yọ̀ ti mọ́túárì tí ò bá ti lanu rẹ̀ tí ò bá ti sìn yẹn wọ́n lè ló ti kú láàrin ọjọ́ kejì tí ò bá ti sìn kólé kíni ó padà jì ìyẹn rọrùn àmọ́ tó bá ti lè kú tẹ́lẹ̀ kú ò lára tó gbẹnu sàárẹ̀ ìjọ kan ìjọ kejì ó lọ wọn ò sí ànábì Ìsá alayhi salam gbélé báyà kan sọ pé ó jìnde wọn ò sí kí ni lójọba aláwọ sọ pé wà má kọta lórúkọ wà má sọdà lórúkọ wà láàkì bí àdáhùn. ó ní mo pa o gbèlè pé wọ́n kù sí fáì ó ní mo rú mọ́ ọ lójú ni o ó ní bá lọ́rọ̀ fáì ẹ̀wù lọ́ọ̀rù ilé yìí mo gbé wá dọ̀rin ni wà máa kọ́ta ló ó yẹ kí n náà suddenly wọn pa ó ti yé wa bí ṣùgbọ́n bá aláàṣẹ ní kọ́lọ̀ àwọn tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ̀ irú ipò iyì ẹ̀yẹ tọ́mọ ọba aláàlọ́wọ́ ṣe kí ni òun máa ṣe fún wọn nù wọ́n máa bẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹyẹ àlìjáná wọn máa gbé wọn lọ gbé wọn bọ̀ ẹ wo iyì ó ṣe tó àwọn akẹ́tù wà láti dáná àtàtì gbánú báyìí àwọn arẹtí kálẹ̀tì mú bọ́dì ara àwọn wa káwọn máa gbádùn àgbádùn yẹn lọ àwa sì ń ṣe bálabàla lórí ilẹ̀ náà. فرحين بما آتاهم الله من فضله ويستبشرون فرحين mo ní wọ́n ń dunnú farihin inú wọn dùn bímọ àtà òmùwọ̀ wọ́n wá ń yọ̀ ayọ̀ sí láyé àdìgámà láyọ̀ wà bẹ́ẹ̀ bá yọ̀ ń bí yóò kábàámọ̀ gbẹ̀yìn lórí ẹ̀mí bẹ́ẹ̀ dá máa yọ ẹni kẹ́ ẹ̀dọ́ bẹ́ẹ̀ dá máa yọ ẹni pé lè wí sú tó ìmúlò bànújẹ́ wá bá kí ni dóyàn ń bí. àmọ́ àwọn eléyìí ìdùnnú wọn talẹ́ ó kolẹ̀ fàlẹ́hìn wọn dùnnú wọn yọ bìmá àtà òmùwọ́ òmìnfọ́nlì pẹ̀lú ọlátọ́lọ̀ ń dá wọn lọ́dọ̀ rẹ̀ kódà àwọn òtún wá fún mi bẹ́ẹ̀. wàyẹ̀sítẹ́rì ṣírùn nàbí làbí nàlàbí àlẹ́ من خلفهم ألا خوف عليهم ألا خوف عليهم ولا هم يحزنون ويستبشرون بالذين لم يلأقوا من خلفهم eléyìí ni èrò tọ́lọ́run àdéhùn tọ́lọ́run gbà lọ́wọ́ àwọn ṣèyídí wípé ó dá o wọ́n wá padà conclude pé nígbà tó olóòlù dá wa padà sáyé a fẹ́ sọ fáwọn tó wà láyé pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún wa afẹ́jẹ́ kí wọ́n mọ̀ ọlọ́run tó wápẹ́lẹ̀ yìí nẹ̀bí lẹ̀lẹ̀ ń sọ fún ànẹ́bí mi yóò fẹ́ kí ni yóò wà ń sọ fún wa. wọ̀nyẹ́ stẹ́bíṣì wú náà wọ́n wà máa fún gbogbo wa nírò dùnú. bíláàbí ìlànà yẹn lẹ́hàkùn bíi. pẹ̀lú àwa tá àti bá wọn نعم ألا خوف عليهم ولا هم يحزنون ألا خوف عليهم méjì ni bẹ́tẹ̀ yìí ó lè padà sọ́dọ̀ ọlọ́run méjì ni alakawufu àti kí ni o alakuzunu alakawufu alama sayakunu fil mustakbal kí làwọn bá pàdé lọ́dọ̀ ọlọ́run kawufu nu ee tẹ̀yẹ̀ bá kú bàbá lọ́rọ̀ yóò tó bóòlù àti bá pàdé ẹ sọ fún wọn tábàyí lè gbọ̀dọ̀ ọlọ́run wáyìí tágbọ́nà ìwà sọ́dọ̀ ọ̀rọ̀ aláàkọ́ fún àlẹ́yìn kò lè sí páyà fún wọn wà láhùn yàzánún kálukú máa rò pé sọmọ mi ò kéré tàlẹ́ni tí ó bá ń tọ́ wà láyà àzánún wọn ò sì ní banújẹ́ lórí tí wọ́n ṣe kí ni tọba fi lẹ́lẹ̀ tọ́lọ́ lọ́wọ́ mójútó ju ẹni tọ́lọ́ wọn mójútó lọ ọlọ́run ni máa tọ́jú ẹni ká sọ pé èèyàn kan bá yé mi kò yẹ ká lọ ọmọ òrukàn tí ó ṣoríire láyé pé bàbá ìyá ni ó tọ́jú ẹni kò yẹ ká ṣe kí ni o kò yẹ ká rọ́mọ òrukàn tí ó ṣàṣeyọrí kò lè sí ká ká rọ́mọ òrukàn tí ó mọ̀wé bẹ̀ká kàfi lè mọ̀ pé gbogbo wa sábàbí là ń ṣe àìsí láyé bàbá àìsí láyé ìyá ìyẹn ò túmọ̀ kọ́ ọmọ yà ọmọ rí bàbá orí ìyá ń gbà náà ìgbà ìgbà ńlá yọ̀gán àfọ̀nímú يستبشرون بالذين لم يلقوا بهم من خلفهم ألا خوف عليهم ẹ má bẹ̀rù o ولا هم يحزنون ẹ má banújẹ́ lórí tẹ́fẹ́ filẹ̀ láyé ayé ò tiẹ̀ èmi ò rò pé nǹkan kan tó bá yà lẹ́yìn ọmọ téèyàn bí dáadáa dáàrò pé ah, bóòlù á sì tọ́ wọn ìbànújẹ́ wa lórí wọn ni bóòlù wọn sì mọ ọlọ́run kókó nù sẹ́rẹ́ yìí tó kù kò sí pín kò sí kí gbogbo èmi ò rò pé nǹkan bẹ lásìkò tá a wà yìí tó bá bẹ̀rẹ̀ bá sì bẹ kò sí wàhálà àgọ́ mẹ́rin làwọn ẹ̀ ń darí àgọ́ mẹ́ta ẹ̀ lọ Kàdúná mara rẹ̀ ṣe sùúrù díẹ̀ rẹ̀ ṣe sùúrù díẹ̀ ẹ̀dá kan tó tiẹ̀ ká gbé ránṣẹ́ kálà lọ́wọ́ kálà lọ Kaduna èèyàn mélòó ló tẹ̀lé wa lọ àwọn táwọn lọ Kaduna ká náwó ẹ lọ Kaduna tí ò sí bàtà ìrìn rìn nígbà kan ẹ̀ẹ̀mejì lọ́kọ̀ máa ń rìn lójúmọ́ tí ó wà tí ó lè kiri tí ó padà ẹni tó bá bí dákó lọ kó padà ní ìsìn. ó yà kí wọ́n á lọ kó yàrá أي فرحة أي نعمة وأي فضل إن nìyẹn نعمة olówó fowó ra kú gbogbo ẹ lọ́la ayé nìsín ó ti pé ọlọ́pàá kan bí ọlọ́pàá kan wájú afanrere wájú afanrere lẹ́yìn sàǹdáràn ni. tó ìtumọ̀ ẹ̀ kí ni ó jẹ́ bànújẹ́ tó lè jẹ́ bànújẹ́ wa ni ìbànújẹ́ wa ni pé àwọn tá a fi ilẹ̀ bóòlù àwọn náà ó sì rà nù ọlọ́run. Allah khawfun alayhim tá a bá tiẹ̀ ní kankan tá a ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run eléyìí ò o di wa ni ṣe rí bóun náà mọ̀ èyí la máa fi gbé àwọn obìnrin wa n ta fẹ́ gbélé lọ́wọ́ kọjá lé mọ́tàmú lórí ilé ọmọ rẹ̀ ó kọ́lé mọ́tàmú lórí mọ́tò mọ́tò yẹn ò ní padà wúlò náà ìgbà tó sọ pé o fẹ́ tà wọ́n ní ó ti di old model dààmú lórí ọmọ wàláhùn ìdàzànùn ọba aláàní ẹ sọ fún wa àmọ́ tí wọ́n kó lẹ́lẹ̀ wọn nígbà wọn lórí ẹ̀ lọ́rọ̀ jábìrì ọmọ àdọ́lá ànábì kọ́ lọ́rọ̀ tó pọ̀ níjọ́ jábìrì ń banújẹ́ lórí ogun kan tí wọ́n padà bọ̀ ní jábìrì ọmọ àdọ́lá yìí sí jábìrì wọ́n wọ́n pọ̀ lógun kan jábìrì wa gun kẹ́tẹ́kẹ́tẹ́ kan kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wà ní rìn dáadáa ànábì wa ń sọ fún jábìrì pé kí ló ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ yìí ó ní kò lè ṣe kí ni kò lè rìn mí ànábì wa ní sọ́ọ̀tà fún mi sẹ́nu tó yà lẹ́nu pé mo ní nǹkan ò lè rìn ọtún ní kí n tó tà á fún ẹ ànẹ́mi ní tà á fún mi ó lẹ́nu ló tà ó sàmẹ́sàn owó kan ànẹ́mi ló yá tá a bá dé màdínà ń lọ sanwó fún ọ. ìkí àtọ̀nà ọlọ́run bó ṣe wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ànẹ́mi wá ní mú ẹgbà kan kó o fi na kí ni o kẹ́tẹ́kẹ́tẹ́ o àmọ́ sọ orí tèmi ni kó o máa gùn jáde ní mò ń ṣe fẹ́ gbá kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ó ṣáájú àwọn dé Mẹ̀dínà ànábì wá rà pẹ̀lú owó olówó náà ànábì rà lọ́wọ́ òun níjọ́run owó yẹn òun san gbèsè bàbá òun tán òun sì fi gbogbo ọmọ bàbá òun mẹ́sẹ̀ẹ̀sán òun fi gbogbo wọn lọ́kọ gbèsè yẹn wá tún wá sẹ́kù òun tún wá ra ilé ra ọ̀nà kalẹ̀ débi pé àwọn àrọ́mọdọ́ bàbá àwọn ná lórí ẹ̀ yastẹ́fìṣirú nàbìlẹ̀bí nàlẹ́bíyàn àkùnbìyàn allah khawfun alayhim wala hum yahzanun àwọn obìnrin wa tó sọ̀rọ̀ dáadáa àdìjọ́ mo lọ lé jó torí mo ní lówó mẹ́ bàbá rẹ̀ òfin kankan lẹ̀ fún wa ẹ̀ tó ní kò ní òtún lọ jó allah akbar ẹ má jà bẹ́ẹ̀ wo ẹni tó bí wọn lẹ̀ tó dá wọn lé tọ̀run àníkẹ́ ọmọ máa lọ lé ìwé àmọ́ ẹja kó méjèèjì papọ̀ láti jèrè wọn allah khawfun alayhim wàlá hum yahzanun na'am. يستبشرون بنعمة من الله وفضل وأن الله وأن الله لا يضيع أجر المؤمنين يستبشرون بنعمة من الله wọ́n wúrò بنعمة من الله pẹ̀lú tí wọ́n rí mú min fọdùlẹ̀ min aláì wà fọdùlẹ̀ wọ́n wá tó rí èlé wọ́n bá ń pè ní fọ́tù ní èlé ń tẹ̀yìn ò lẹ́tọ̀ọ́ sí tá a wá fún lélẹ̀ pé n tó ṣe ni ó tó wá gbélé yìí kan wọ́n wá rí pé àwọn dá di àṣàyàn ẹ̀dá nínú wo nínú nínú àlìjánà níbi táwọn ànábì ọlọ́run tò sí ni wọ́n ń àwọn náà sí. Si àwọn wá dẹni àpọ́nlé. wà á ná lọ́ọ̀rọ̀ la yòdì ọ̀ ajẹ́rọ̀ ni mo mìíní. ó wá ní ẹlọ́mọ dáadáa o bọ́lá ń ṣeṣe fáwọn èèyàn o bẹ́ẹ̀ ló lè ṣe fún gbogbo mòmìnir kọ́ra ẹni bá kú nínú ilé rẹ̀ torí bọ́lá ń láyò dín ọ̀ kò ní láláre ajẹ́rọ̀ mòmìnir ẹ̀sán ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo mọ̀fúnmù mọ̀kálàfà opposite meaning yẹn ni pé ẹni tí ì ṣe mòmìnir kò lẹ́sàn kájọ́ ìṣèkiri o tó dàgbà ẹ̀sán tó ní òde láti lọ́dọ̀ òun ó lọ láti sátá ní o gbogbo tí kéèkì rí ṣe kò lẹ́sàn kan tí ó gbà lọ́dọ̀ náà láàyò òde ìlú àjẹrọ mọ̀mìnì kódà yìí bẹ́ẹ̀ kù sójú ọ̀nà tọ́lọ́ náà ẹ̀yin náà ń sẹ́yìn lẹ́sàn tí náà. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم àwọn tọ́lọ̀ ló ní ra wọn lẹ́sàn-án rẹ̀ làwọn tí ò bu àwọn ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ wá ní àlẹ́bíìnà àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n parí ogun udu wọ́n parí ogun yẹn tán kéèsì méjì ló ṣẹlẹ̀ wọ́n parí ogun yẹn tán àwọn kèfèrí nígbà tí wọ́n lọ wọ́n bẹ̀ wọ Mọ̀dínà tán mo sọ fún adé ni àwọn wa rí pé ah, ẹ wá ohun tí ń ṣẹlẹ̀ yìí tó sì yẹ ká lè padà báyìí ẹ dábàá ìjà tó lọ bọ́n náà kò yẹ ká lè fi wọ́n rẹ̀ báwọn ẹ̀rú bà wọ́n kò jẹ́ wọ́n lè ṣe kí ni. wọ́n nígbà tí wọ́n ń múra tí wọ́n ń ro yẹn làbáàrè tún padà kan lẹ́bi pé wọ́n fẹ́ múra láti wá ṣe kí ni láti wá padà. ànábì wọn sọ fún àṣàbẹ tó kù pé ẹ wá tó bá jẹ́ pé wọ́n láwọn fẹ́ padà ẹjọ́ wa náà múra jùlọ pàdé wọn tí ẹ̀ báńkì bí sì wá pè wọ́n bẹ́ẹ̀ ni wọ́n gbà pé ó ti yá wọ́n nínú ẹlò àkọ́kọ́ báńkì bí ó kọ́kọ́ pé jábìrò wà nù wọn pé nínú tó fi yọ owó jábìrò sáàmà ìyẹn ni pé ìgbára tá ṣe kíni ó ń bẹ lára ẹ̀ ó fẹ́ gbẹ̀san bàbá ẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n pa ó wá kà nínú àwọn tí wọ́n gbọ́ pé àbẹ̀tẹ́pẹ̀yẹ wọn àwọn ni wọ́n kọ́kọ́ dáhùn lójú ọlọ́run bá aláwọ̀ sọ pé alẹ́bí ìrẹsìtàjáàbù níláhi wà wọ́n sùn. àwọn tí wọ́n jẹ́ pé ìpèkọ́ ọlọ́run àti kí ni àtòjíṣẹ́. mímbà ìmá àsọ́ọ̀bà ọmọlùkọ́rẹ̀. mímbà ìmá àsọ́ọ̀bà ọmọlùkọ́rẹ̀ lẹ́yìn ìgbà tí ọgbẹ́ ti bá wọn àwọn tó gbẹ́ bá àwọn náà ni wọ́n dáhùn wọ́n lànà bí òfẹ́ náà ní òun tẹ̀lé wọn yàtọ̀ sáwọn tó ti jọ lọ orúkú tí wọ́n kú yẹn àwọn ni wọ́n pè rọ́bà mọ̀kárí yóò àná àyíṣà tàbí di ẹni ha ọlọ́bà sàlàyé ló sì àwọn wáyé buhari alátọ̀dọ̀ ya wa àyíṣà ó ní àyà yìí kúlù tó sọ fún ọmọ zubair ọmọ awam ó ní yàrá ìgbìmọ̀ ó ní òbí pé ọmọ àǹtí mi káànà àbúkà mi ní hun bàbá wà nú àwọn tí wọ́n tí wọ́n jẹ́ pé yàní zubair wà Abubakar radiyallahu anhuma lamma asaba an-nabiyya sallallahu alaihi wasallam ma asaba yawm Uhud níjọ́ tí ń tó ka àwọn olùgbàgbọ́ òdodo tó kà wọ́n yẹn o wọ́n sọ̀rọ̀ fa àwọn mushrikun àwọn ẹlẹ́gbọ́n wọn sáájọ yẹn wọ́n padà fi wọ́n lẹ̀ wọ́n lọ káàbà ayẹ́rìjẹ̀ òun wọ́n ń láti padà fàkọ́ọ̀lá máa yẹ́rìjẹ̀ fi ìsìrì yín ànábìwá ni gbogbo bí wọ́n ti lọ ta tí ó bá mi lépa bá wọn mo fẹ́ mọ bó ni wọ́n wà mo fẹ́ mọ bó ma ti bá wọn fàtàrà sàbẹ̀rùnà àwọn sàbẹ̀yìn náà rọ́jùlá minhum fàtàdàdà ó wá sẹ́sà sẹ́fìntì nínú àwọn ọmọ ogun mi ó yẹ nílé padà wọn wọ́n dẹ̀ tẹ̀lé wọn nígbà tí wọ́n wá tẹ̀lé wọn máa dálíkà Allah subhanahu wa ta'ala wá sọ wípé. للذين أحسنوا منهم واتقوا أجر عظيم lílẹ̀bíra àṣàánú mi ní ń àwọn tí wọ́n ṣe dáadáa wọ́n ṣe ìrìn àjò yẹn wọ́n ṣe tán ni títí ìgbà tí wọ́n lè bẹ̀wò báwọn ẹlẹ́bọ̀ máa wọ́n ti wọ́n ti sá àṣàánú mi ní ń wọ́n tàkọ́ wọ́n tún wọ́n tẹ̀ láṣẹ ọba abẹ́dà áṣìrún àlìm ìyẹn ni pé wọ́n ń wá ẹ̀san tó tóbi lọ́dọ̀ ọlọ́run kí lẹ̀san yẹn tọ́ba ti sọ ájìrún kẹ̀bíir ájìrún àlìm ájìrún wo ni dẹ́wọ̀ tó ń sọ àlìjẹ́nà torí pé kò sí ajirun abim bàbá lẹ́yìn ẹ̀san tó tóbi tó tó kíni tó tó àlìjẹ́nà wàtàkọ̀ ajirun abim wọ́n wá ń tẹ̀lé torí tọ́lọ́run láti rí ẹ̀san tó tó kíni tó tóbi ọlọ́run ṣàfáwà náà. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا وقالوا حسبنا الله ونعم الوكيل الذين àwọn tá a ní wọ́n ń wẹ̀sán tó tóbi lára tá a fi mọ̀ pé ẹ̀san tó tóbi ni wọ́n ń wá الذين قال لهم الناس káwọn èèyàn ó kí wọ́n tó dìde wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ẹ wá ọ̀là làwọn ohun náà sùn àwọn èèyàn sọ fún wọn ìnà náà sà ẹ wá o ànásù hùn náà tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ aládàkọ náà sùn létí ọ̀là làwọn ohun náà sùn yàní ọ̀là làwọn bá lọ sàhárà àlẹ́bí náà lọ́wọ́ àwòfin ìsìrì yìí àwọn tí wọ́n lọ tẹ́pa wọn lórí pa wọn wọ́n padà wá wọ́n ní ẹ̀wá o a wọn níbi tí wọ́n péjọ sí. ìnana ìṣàhùn. ìnà nàásà nàásù ẹlẹ́ẹ̀kejì àwọn kò fárò nìyẹn ìnà nàásà ẹwà àwọn kèfèrí àwọn èèyàn kan kèfèrí jẹ́mẹ̀ ìwúlà kún wọ́n tún ti ń kójọ o fàṣàhùn ẹbẹ̀rù wọn ẹwà lómi tó pa ánú yín jò ní. wọ́n wá rò pé ká bẹ̀rù wọn. opposite ìbẹ̀rù yẹ ọba aláwọ̀ ni rárá fàzẹ́dàhùn ìmánà instead kí wọ́n bẹ̀rù kí wọ́n sá zádàhùn ìmánà ìgbàgbọ́ wọn ṣe kí ni wọ́n ga sí ziyada tẹ́gbọ́lágbára zádàhùn ìmánà ìgbà wọn wá gba pé yes ntọ́ ànábì ń sọ fún wa ló ṣẹlẹ̀ yìí. wà á kọ́ hasbúra wọ́ọ̀rù wa ní àìmáyé wa kìí instead tó yẹ kẹ́rù ó bà wọ́n tàbí kí wọ́n sọ báwọn ò lọ ohun tí wọ́n sọ ni pé wà kọ́ọ́lù kò séyàn kan tó sẹ́kù ni wọ́n tí ò sọ bẹ́ẹ̀ kí ni wọ́n wí. hasbuna wọ́ọ̀rù wa ní ìbáyìí wa kí. hasbuna wọ́ọ̀rù ọlọ́run hasbuna wọ́ọ̀rù tẹ́wá gbogbo lóyún yẹn hasbuna fi ìlú mẹ́dínì <laughs> ìyẹn ni pé wọ́n gbà pé lánàá tó kà wọ́n yẹn àtọ́fà wọn ni ọlọ́run tó àwọn lánàá hasbunallahu ọlọ́run tó wa yóò sì tó wa. wà ní àmàlùwàkìí. kò wá sí ẹlòmíín ní àmàlùwàkìí mọ́tàlá ẹni tá a bára lé òní ṣoṣo ni. lè láàlìkà nínú gbólóhùn tó tóbi jùlọ tá a lè máa wí láti máa fi bẹ lọ́hùn kó o fẹ́ pàdé èèyàn ń bà ọ́ lórí ẹ̀ sọ pé hasbunallahu kì wá sẹ́yìn ẹ̀nìkan tí bùkátà bá ń dẹ́rù sọ wípé hasbunallahu wa ni'mal wakil lidhalika ja'a min asar sahih wọn náà nàbì sallallahu alaihi wasallam náà ibn Abbas ó ní gbọ́dọ̀ hasbunallahu wa ni'mal wakil qala ha Ibrahim alayhi salam ìnà hulikiya fin nar the same gbọ́dọ̀ yìí là nàbì Ibrahim wí nígbà náà wa a Muhammadun sallallahu alaihi wasallam the same thing náà lànàbí sọ iná kọlu iná náà sàkọ́dìjà màwù lẹ́kùn fàṣẹ́wọ́n fàṣẹ́dàrún ìmọ̀ ẹ̀dá wà kọlu àsìkò lọ́wọ́ tọ́lọ̀ ń bá dáyà lójú kò sẹ́ni tí wọ́n sọ pé bẹ́ẹ̀ náà dé ọ̀tọ̀ ní sọpọ́lọ́ òtò ẹ̀. àwọn olùmọ́mọ́ sọ fún wa wípé ayé ìjáwọ̀ wípé àlìímánù yẹ̀zídù wàyẹ̀mkùs ìgbàgbọ́ máa ń lékún ó dàgbà kíni ó máa ń wálẹ̀ pé záàdà hún wọ́n ti ní tẹ́lẹ̀ àmọ́ ń tó ṣẹlẹ̀ yẹn ajẹ́ pé àdánwò máa ń lékún gbàgbọ́ ẹni ni ẹni ládánwò bá ti ń deprive tó ń deficiency tó ń decrease ìgbàgbọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò tó ń gbàgbọ́ òdodo ó yẹ tó bá kà wá ó yẹ kó lé wa kó ní pé alhamdulilah inna lillah wa inna ilayhi raji'un záàdà hún ìmọ̀ ẹ̀ náà tẹ́lẹ̀ bá lè wí ìgbàgbọ́ rẹ̀ ṣe kí ni ó ga ìgbàgbọ́ ló ń ga ìgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo ó máa ń ga ó sì máa ń wálẹ̀ záàdà mi tọ́ à yóò máa ga pẹ̀lú tẹ̀lé tọ́lọ́ wọ̀nyẹ́ ń kú subi màá ṣe ìgbàgbọ́ yóò máa wálẹ̀ bẹ́ẹ̀ máa ṣe gbẹ́sẹ̀ sí i yóò ṣe sí kí ni ẹ̀wọ̀n olùgbàgbọ́ ti bẹ lára wa ní ìsìn tó wà lára wa ní rọ̀mọ̀bọ́ọ̀nù ìgbàgbọ́ yẹn lé ní ó ní àbólé ó lé Allah alhamdulillah ọlọ́mọsàn lé wa kún ló jẹ́ wípé tábà wípé láàbò mẹ́ta ẹ̀rọ àgbẹ̀dá yẹn lọ́ fílà lóru pé ṣé nǹkan mọ̀ sí ṣé mo bọ́ lòdà wọn lọ da kiri lónìí mi bẹ́ẹ̀ bí wọ́n ti ní láàbò mẹ́ta ẹ̀ ń gbádùn òun lọ́wọ́ ẹ̀ àtúwárí tètè jí àtúwá máa báwọn ẹ̀dá kékeré ló tẹ̀ jí mi ná àtúwá ìtàn òwúrú ẹ̀ ti kí ni ẹ̀ jí mi kò sí tó ń pùṣì wa tó ń dráìfù wa kọjá kí ni ìmọ̀ ìgbàgbọ́ wa ga àti ìgbàwẹ̀ lọ́sàn-án bàtà wa sùn lóru ìgbàgbọ́ yẹn náà wọ́n ń ráìsì sí i àwa ah, ní pẹlòmíì àwọn yóò wà máa dàgẹ̀rẹ̀ bígbà pé ẹ wá wò bá ṣe kí ìṣá yìí ta kí tàláwì ìtàn bígbà pé kò fẹ́ẹ̀ ju wákàtí kan náà lọ tá a lọ ṣe kí ni tá a lọ ká ṣùgbà torí pé ìgbàgbọ́ wa yẹn ó yẹ kó kọ́lẹ̀ àkọ́lẹ̀ ìgbàgbọ́ rẹ̀ mi ń ga torí pa ṣe tọ́lọ́n tó pọ̀ náà sáà ni ọlọ́run sáà gbàgbé fún wa. ládàmú ìmẹ́nà wọ kọlu. hasbuna Allahu wa ni'mal wakil. àwọn ìyá lè fẹ́ bínú kí n tètè lé wípé tí àwọn abẹ́rẹ́ sars múnà lọ́rọ̀ mélòó ni kéèyàn ó sàn ẹnìkó dáhùn téèyàn máa dàbí láwọn ṣe rẹ ní ìsìn mélòó ni kéèyàn ó sàn tó lọ́nà láàbá àwọn ló ń kà tẹ́yẹ kéèyàn ó sàn bó sàn ẹlẹ́ẹ̀kejì àsìkò làwọn sàn ẹlẹ́ẹ̀kẹta kí làwọn pè papọ̀ ìbéèrè tẹ́mi ó kàn fi wọn pa ọ̀kọ́ mẹ́bìnrin kó mo fẹ́ sì béèrè dáhùn ìbéèrè mélòó là nẹ́bi sà mélòó làwọn sọ̀rọ̀ àdékìní ni wọ́n sà ẹ ọ̀tọ̀ náà ni ajẹ́pẹ́ tó bá lágbára láti kíni láti wí tó bá jẹ́ pé ọgbọ̀n lọ́ba lè wí hasbunallahu wa ni'mal wakeel hasbunallahu wa ni'mal wakeel àwọn èèyàn wọ̀nyí pé àdúrà náà lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ gan-an mo sọ fún adó ẹ má jà á fàdúrà akọrin mọ́ ẹ má jà á jà wọn kan tó fi àtàárọ̀ wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ó dé kíni ó fi kọrin ló fi tó ọ̀rá ìsìn òní dùn gan kí ló dùn bí ìsìn òní àdógan wa pàtẹ́wọ́ ẹ bá bọ́ọ̀lù ní àbí ballon tennis tó ti àdúrà múrin ni alẹ́bí ìlẹ̀yẹ̀ ni wúlọ̀ rọ́bà mú káwùfẹ̀nù. wàtọ́nà táwọn bẹ̀rù ọlọ́run bá aláà ní kíni o ní ẹni tí bẹ̀rù tàdọ́rù hàn wàhó fìyà a máa kọ́ pé tàdọ́rù hàn a máa tẹ̀ kọ̀kọ̀ wàhó fìyà a tún máa pè ní jẹ́jẹ́ ó wà ní ìnáwó ẹ̀pọ̀ ìmọ̀tẹ́dì ó ní mi ò nífẹ̀ẹ́ ẹni tí máa kọjá níbi mi.

kó máa ṣe mí kó sì lémi ló ń pè ọ ní àsìbúnà lọ wà ní ìmọ̀lẹ̀ wákìlì ọwọ́n ṣe kíni ọ̀n ṣe mí mí ni ọmọ yẹn ju tọ́ba yẹn ju rẹ̀ tábọ̀ wọn bọ̀ àsìbúnà lọ́rù wà ní ìmọ̀lẹ̀ wákìlì kò ló ń kà kò sígbà tó o lè ṣe pàtàkì jùlọ lẹ́yìn ẹ̀ràn pàtàkì jùlọ àwọn àsìkò tó jásìkò tó ń ṣàlàyé fún wa ìdá mẹ́ta gbẹ̀yìn òru tó ti àwọn tá a lè ṣe nìyẹn àsìkúnà lọ́wọ́ ní mẹlẹ́wàkìlì àyà tó mú kitabillah àyà ni nínú kíni o nínú Al-Qur'an àyè ká ní ìforí kalẹ̀ àyè sì ká ní sujud àbí nínú kù ọ̀ ló máa ṣe àsìkúnà ládùúgbò àyà ni Ibn Abbas ní nùrìnà wọn kọ̀ fún wa àwọn nà àyà ní Rasulullah ṣàṣàlá òjíṣẹ́ aláàkọ̀ fún wa pé a gbọ́dọ̀ ka Kùránì ní àti kíni ní sujud àyà tó kù adélẹ́tò fàlẹ́dà àmọ́ láwọn àyè tó kù kò sí ìbàdà kùránì òní gàrí tí a máa gàrí kùránì táwọn ẹ̀ máa ń rò pé sàárà ni bọ́ọ̀ bá ṣe lágbára ni pépà mo wá sa àzúnà láwù six thousand six hundred and sixty six ọ wà lọ wá owó six thousand six hundred and sixty six ọ wà sẹ gbogbo eléyìí náà à ń sọ ntọ́lọ́run sí kíni tí ò sọ à ń ṣe ń tàn lẹ́yìn òfin kíni tí ò wí. so tá a bàbá ti wá rówó àpò tí fẹ́ẹ́ ṣàfihàn lọ́wọ́ àmọ́ jẹ́ tí ìlówó tí ì sì gàrí tíra rẹ̀ ntí ìlówó sàrà ní ìsìn ntó bá lágbára anytime ló lè ṣe sàrà. sàrà ọ̀tọ̀ àdúrà ọ̀tọ̀. náà. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء torí pé wọ́n sọ bọ́lá wọn dá wọn. fàbọ́lá bú mi ní ìmọ̀ tì mí nà láì wọ́n wá padà ìyẹn ni pé ìgbà tí wọ́n fi débẹ̀ àwọn kẹfẹ́ lẹ́gìrì wọ́n ti sá fankọ́lá bú bìnẹ́ẹ̀mà tì mí nà lọ́ wọ́n wá sẹ́rí padà bìnẹ́ẹ̀mà tì mí nà lọ́ pẹ̀lú dẹ̀rọ ọlọ́run wá fọ́. wà fọ́ mi láwùyẹ nsásùhùn. wà fọ́ mi ìyẹn ni pé rọ́jà wù sáà mímú wọ́n lọ lẹ́nu tí nǹkan tó kàn wọ́n wọ́n fọ́ọ̀nì àwọn olùmọ́ni nígbà táwọn ń bọ̀ wọ́n wá tún pàdé àwọn ràkúnmí kan wọ́n wá ra ràkúnmí yẹn nígbà tí wọ́n wá dé Mẹ̀dínà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdàsọ́lá ràkúnmí tẹ̀ rà lọ́nà ìjọ omi ẹ lọ tà wọ́n wá tà wọ́n tó dèrò tó pọ̀ fàkọ́là rúbìn ní Mẹ̀dín ní ni pé wọ́n lọ lẹ́ni tí nǹkan kan kàn wọ́n kódà lámìyàm sẹ́sìn òṣùwò ìnira àtọ̀kàn wọn. واتبعوا رضوان الله واتبعوا رضوان الله wọ́n wá tẹ̀lé ìyọ́nú ọba dẹ́dà wọ́lọ́wọ́. wọ́lọ́wọ́ ọ̀hún fọ́ọ̀mì náà wí. ọba aláàmì wọ́lọ́wọ́ omi gùn fọ́ọ̀mì òun lọ́gbọ́n tí máa fún yẹn lélẹ̀ èlé tó fẹ́ tó tóbi ni o ó fún wọn lérè lórí ẹran tálàbọ̀ yẹn láyé yóò tún wá fún wọn lérè tó tóbi níbo lálùkìyàmà fọ́tún àbí ọlá tó tóbi. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ìnáma aláàlẹ́kùn ṣèǹtọ́ ni yóò kọ́kùn fún àwọn èèyàn àhà ẹ̀yin mú mi ní ẹ má jẹ́ kẹ́rù ọmọ àbá yín o àwọn àkọ́tù padà sọ fún yín pé ẹ tó fẹ́ lọ bá wọn èyí tábàgbà inú ìyàtọ̀ ẹ̀jẹ̀ lánàá ò tí ì tán o ẹ̀ tó jẹ́ mí sí ni o aláwọ̀ ni ìnáma aláàlẹ́kùn ṣèǹtọ́ ṣèǹtọ́ ni wọ́n sẹ́kísẹ́hùn yóò kàwé fún ó ń dẹ́rù bà wọ́n fàlàtàkà fún òun yóò kàwé fún òun ìnáma aláàlẹ́kùn ṣèǹtọ́ ni yóò kàwé fún àwọn èèyàn kí ló fà tó fi ní yòókàwífò àwọn ìyá àwù ṣètọ́nù ó máa dẹ́rùbà àwọn ẹni tiẹ̀ kì í ṣe mú mi ní ṣètọ́nù gbọ́dọ̀ dẹ́rùbà wọn kò gbọ́dọ̀ kí ni kò gbọ́dọ̀ àwa ló yẹ ká máa dẹ́rùbà bóòlù àti ilé dẹ́rùbà ṣètọ́nù àárín ṣètọ́nù dẹ́rùbà alẹ́bí ilẹ̀ ìdá mẹ́sàn-án tọ́ ìfúnmírẹ̀ ṣètọ́nù tàbẹ̀kẹ́rù ó làwọn tí ṣètọ́nù bá fẹ́ gbá wọn mọ́ njẹ́ òní jẹ́sẹ̀ tọ́nu máa fọwọ́ báyàn oníkíló àsìkáàrù ṣíṣe tó bá ti fẹ́kọ̀ọ́ gbẹ́ ẹnu tó fẹ́ máa dárúbà kí ni kó máa ṣe o àsìkáàrù ṣíṣe wàá máa ṣe kí ni wàá tẹra mọ́ òní filẹ̀ mo ṣe láàárọ̀ mo máa ń sọ obìnrin ifá àsìkáàrù lẹ́ẹ̀lẹ́ táàbù tí máa ń ṣe fóṣù ìrún náà ni ó máa kì òní wọ́n ṣe rántí ọlọ́ àgbọ̀dọ̀ filẹ̀ gbàgbọ́ kan táyà bá sùn tí ó sì rántí ọlọ́run tó bá jí lójú oorun náà kó máa ṣe kí ni bó máa ṣe tó bá jí pé a tí mo ṣe àfikàrù báyìí Allahu la ilaha illa ó sì máa ṣe báyìí la ilaha illa Allah wahdahu la sharika lahu lahul mulku wa ó yá àmọ́ tètè máa ṣe yóò káwé fún àwọn ènìyàn àrùn àwọn ẹni rẹ̀ ni ó máa dẹ́rùbà kò gbọ́dọ̀ dẹ́rùbà yẹn tí ó bá dẹ́rùbà yẹn nígbà tí ó dẹ́rùbà tó ṣáájú wa lánàá yóò sì wá dẹ́rùbà wa. fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. ajẹ́ pé tọ́jọ́ máa rẹ́rù dábà wá onígbà àpáyọ̀ ọlọ́run ṣètọ́nu aráyè bẹ́rù bà wá. èyí ó fi rójìjì yóò wá ní ẹ̀gbọ́n èmi ò ní sun lóyún lómi o ilé o èmi ò ní ṣe kíni èmi sùn kò sí dá ilé sọ́ọ́ mi ò ní sun léwu o. ṣé ẹ̀ máa tó fà òun fúnra ara rẹ̀ ti kó ní tí ó dé ìhùn mọ́sùnlé mọ́sùnlé sunlé gbọ́n ó ti ṣe kíni ó ti wà nínú ilé rẹ̀ ó tó sọ mẹ́nu ọ̀nà òní tí ó sunlé. tó so mẹ́rin ọ̀nà kò ní tó ṣe lè súnlé ẹlẹ́ẹ̀kejì rìn òsìtọ́ náà ti rìn òní tó torí bá kó máa bá pé bàbá mi báyìí ọ̀kan náà wọn yàwó ọlọ́wọ́ àṣàlékún dáadáa wọn bá àṣàlékún ìtọ́sọ́nà àtàgbò rẹ̀ fún wọn àfihàn ọlọ́wọ́ wà kan nílẹ̀ Yorùbá ó kí mo pè ilé ìjọba kan nílẹ̀ Yorùbá ó gọ́ọ̀nà mi gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ wọlé ó wá kẹrin tí ó wọlé ẹ̀yin ni a ó kẹrin tí ó ṣe kí ni torí pé ọ̀nà tí gọ́ọ̀nà tó fẹ́ wọlé wọ́n rò pé kò tọ́ wọ́n gbà lọ́wọ́ èèyàn kan ni ó wá kẹrin tí ó wọlé àwọn yẹn wá ń dààmú pé títà ṣe síbẹ̀ ọ̀kọ̀dá bẹ́ẹ̀ bá jókòó lórí àga wọn kò ní dìde àwọn bá bẹ̀rẹ̀ wọlé gan-an gbogbo àgbọ̀fọ̀ ni ó wá kẹrin tí ó wọlé.

tí o gbàgbádá kó máa látọ̀ọ̀kan tí o fi bí kọ́rùn báwọn yẹn wọ́n ti kó báwọn yẹn gidi wọ́n máa ti wọlé wa kó bá kó là lọ́mọ. àbáwá dẹnu ọ̀nà ní tọ̀ bá ọlọ́run ṣe bẹ́ẹ̀ kúkú tẹ́lẹ̀ gan-an lẹ́wọ́n òwe ẹ̀yọ́ kú yẹn ṣe wàhálà tó abáníkí ló dé ọ ní ah, ọ̀rọ̀ gọ́ọ̀nọ́sì ọ̀fíìsì náà ni à ń rò pé kakọ́kọ́ sàwọn gbìyànjú kan tí ẹsẹ́lẹ́sì tó wọlé kó wá di pé ẹsẹ́lẹ́sì ìjọkan náà ni wọ́n jókòó ìjọkan náà ni wọ́n padà. àbábá ni ah, sọ wá tó wà náà ni wọ́n wè á. Ah, bí bá sì ń sọ̀rọ̀ báyìí kò síríọ̀sì rí lẹ́ni tí mo ṣe kí ni kò síríọ̀sì rí torí ọ̀ma sọ̀rọ̀ nígbà tí báyìí sáwàdà ni pé à òun náà ló wá tó la wá dúró gangan látàárọ̀ gangan àwọn dákun sọ ti yára sí bẹ́ẹ̀ ẹsẹ àwa ní ṣe kankan náà á sì wá máa ẹ mọ̀mílí sì ṣèrántí ọlọ́run ibi tí ń lọ́nu torọ́gọ́rọ̀ tó wà lẹ́nu ọ̀nà ń dọ́ àwọn ẹ̀ṣẹ́ kìíní wọ́n ń ṣèrántí ọba dẹ́dà náà ṣẹ́ẹ̀kì mi wọ́n ní ó dá ẹja wọlé o ẹni bá ṣe tán ìwọ́n ló kọ̀ọ̀kan wọlé náà tó bá wọlé tó bá jáde àwọn àṣẹ kìíní àwọn wọlé náà ẹ̀yọ́ fẹ́ sọ pé ọgbà ní ọ̀tà ìsìláyà ti sọ fún Musa ibrahima ń dàgbà rọ́gbó kàbàkọ́ọ̀tì la èrè àti ọlọ́run rẹ̀ kọ́ lọ dàná nínú àwòrán kọ́ ìlú ìbáwọ̀ dùn ní tó bá ti padà dé àwọn àbọ̀. àbáyé ni wọ́n gbàgbé wípé anabi sọ́nù mọ́ àlẹ́ ìwọ̀sánná ó ní tẹ́bá dáyé kan dẹ́rù bá ń báyìí tẹ́bá sọ pé àwọn olùdí kẹlẹ́mẹ́tì lá àtàmẹ́tì lè ṣàkóso ọ̀làkọ̀ọ́ wọn láwọn ọkùnrin ò ká ọlọ́pàá musa ilé sùn lórí o àbúrò ní kẹ́yìn àtàwa náà o àtẹ̀yìn tẹ́ ka àtàwa tá àti ìka tẹ ẹ̀yà èdè ka tẹ òde àwọn obìnrin kẹ̀yìn náà ti gbá ìta náà ti ìṣàmù ìmọ̀ mẹ́ta náà ni bàbá ní ó yẹ ẹja wọlé mẹ́ta táàwì náà nù à ní sọgọ́rùn ẹja wọlé wọ́n wá wọlé wọ́n lé kí ni wọ́n lọ wọ́n bọ̀ ṣe ló ń jẹ ń bì téèyàn lè jẹ ká tó wà lọ kó wà ní kókó àwọn olóko tí ẹ ó ní gbogbo tẹ bá fẹ́ máa ṣe wí òun ọ̀pẹ wọ́n di sìn di sìn bàbá gbọ́kọ̀lù rẹ̀ láwọn yàrá gbé e ní pé ọmọ kan gbélété gbélété rẹ̀ yìí sọ ẹlẹ́wẹ́ ò ní ẹ̀fà abaninámọ́ àgbàmí ni wọ́n bàbá rẹ̀ ti rú o torí pé gbàgbọ́ wa ó sì kí ni òkèèrè olùlẹ̀ a kì í ṣèrántí ọlọ́run ọba aláwa ní ìnáma nítorí lọ́wẹ́nu báyìí kó mo ṣe ìtọ́ yòókọ́ wífù àwọn ìyá àwọn àwọn tó máa ń rìnà rẹ̀ ní máa bẹ́rù bà. fàlẹ́ àtàkọ́ fún ogun wọ́kọ́ fún ìrìnkún tún mọ́ mi. ẹ má bẹ̀rù wọn èmi ni ẹ kọ́kọ́ bẹ̀rù tẹ́ bá ti bẹ̀rù mi kò sí wàhálà fàlẹ́ àtàkà fún ẹ má bẹ̀rù wọn wàhà fúnni ẹ bẹ̀rù mi nkúntùn mi ni ẹ rí pé kò tún jà wá bù wá èsì rẹ̀ ni pé ẹ bẹ̀rù mi tẹ́ ẹ bá ti bẹ̀rù mi yẹn ni pé gbogbo tó kù pátápátá ọ̀nà bẹ̀rù yín nkúntùn mi ni tá a bá jẹ́ ni tó lè fún kí o tó lè gbára lọ́lọ́run nìkan ṣoṣo ọlọ́run ṣàṣìbẹ̀ fún wa. wàlá yahzunka alladhina yusari'una fil kufr. إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم الله سبحانه وتعالى ọba aláwọn agbomi tútù sẹ́ni ànẹ́bì ó lè lè oṣù ọlọ́run ẹ̀bí wọn náà kọ́ má bàánú jẹ́ nítorí wọn wàhálà yàmùzún kẹlẹ̀ bíi náà má jẹ́ ó bàrẹ̀ nínú jẹ́ àwọn wo ni alẹ́bínà yusáàrì kúnà fìkúfúrì àwọn tó jẹ́ pé stẹ́ẹ̀pì tó yẹ kí wọ́n dúró tọ́lọ́hún wọ́n máa tètè yára gbéra lọ síbi ṣe kètèrí sóhun ọlọ́run wọ́n máa ń yára láti ṣe kètèrí sọ́lọ́run àwọn yóò ní e, oògùn ní máa yára tètè jẹ́ àdúrà yìí tètè gbà yusáàrì kúnà fìkúfúrì wọ́n máa yára tètè lọ bí ṣe kètèrí ànábì má bànújẹ́ lórí wọn yusari'una fil kufri tó bá dọ̀rọ̀ kákọ̀tọ̀ ọlọ́run yóò yáwó èèyàn lá ẹ̀dá kan afẹ́ ṣe pati ẹ̀dá èmi ò gbé kó bí àkàkalẹ̀ èmi ò dá gbogbo táwọn bẹ̀ gbogbo ẹ̀ lè rí ní ìsìlẹ̀ ká máa láwọn oríta látara àwọn ẹ̀fọ́ bàtó tẹ́rù wọ́n ní kí wọ́n ṣe èèyàn kan ló gbé ìtọ́rù. ń bẹ́yẹ̀ ló fi ṣe lálejò láyé ọtí àti ìbàjẹ́ pé ọmọ kí ló ń ṣẹlẹ̀ tó dáde àti òṣòwò kò sówó bó tí gbogbo ń dọ́là ya oya yóò wà tó délé ọtí yóò wà tó sọmọ pé tẹ́kù bẹ̀rù tẹ́kù bẹ̀rù tẹ́kù bẹ̀rù ẹ gbogbo ẹ bámà ẹsìn sí ìsìn òun òun máa sán lọ yusari tó kọtọ ọlọ́run àwọn ọmọ ń yára ọlọ́run jẹ́ torí kan yára إنهم lan yadurru Allaha shay'an. bá ṣe wọlé pọ̀ tó ń bá ṣe yára ń lan yadurru Allaha shay'an wọn ò lè kọ́nira bá ṣe ọlọ́run torí àgbọ̀dọ̀ tún pé lan yadurru Allaha shay'an wọn ò lè kọ́nira bọ́lọ̀ tani làwọn tí wọ́n lè kọ́nira bọ́lọ̀ àwọn àwọn dàrán ni wọ́n kó sí. lan yadurru amalul ibadi wọn ò lè kọ́nira bá ṣẹ́dá gbélé lọ́wọ́ ọba aláwa lónú lọ́gùn jàlálà káfí mọ̀ pé ìrẹ́kọ́náfẹ́ kò nira báyìí mi ni ó ń gbèrò àmọ́ ńlá lójó ló láyéláyé kò sọ́gbọ́n tí wọ́n lè dá kò sété tí wọ́n lè ṣe tó ìkó nira bẹ́ẹ̀ láyé rọlá àṣẹ ìhà sọ̀rọ̀ ẹnu wọn bá tán ṣe ń tá a jẹ́ bẹ́ẹ̀ ni pé. يريد الله ألا يجعل لهم حظا في الآخرة. bìmọ́ntòkè àkídàtì sọ̀híhà yùrídù ọba aláàmọ́ gbèrò nǹkan tí ò ní pàṣẹ rẹ̀ yóò dé kí ni yóò gbèrò pé àwọn èèyàn ṣe báyìí lórí ilẹ̀ ẹ ti gẹ̀dẹ̀ àmọ́ kò ní sọ pé ẹ ṣe yùrídù ọba aláàmì èrò mi sí wọn ni pé aláìyẹ̀jẹ̀ àdàlà ń hàn fèrè áhìrọ̀ wọ́n fi yọ̀ǹda sí wọ́n fẹ́ jọ gba ṣíṣe fún wa torí ìbẹ́jọ́ wọn jẹ́rìí láì kí á mọ̀ ó ní a gbọ́dọ̀ sọ́ra gan a gbọ́dọ̀ sọ́ra gidi téèyàn bá ń ṣiṣẹ́ burú bàbá rẹ̀ pé ha ó lè ṣe ṣe yọ̀pà ọlọ́run nífẹ̀ẹ́ sí ni lọ́lọ́run bá yọ́nú sí yóò ṣe wá gba ṣíṣe ẹ̀sìn lọ́lọ́run sí pẹ̀lú wa àsọ̀rọ̀ ojú ni ó lànà ràmàdánà lábọ̀gún tó bá jẹ́ pé kò dáa ni yóò ṣe rọrùn ẹ ẹ ti gẹ̀ ẹ rírun ṣe pọ̀ ni ìpọ̀ èrò wọn. ipò tí a ti àwọn èèyàn níbi ìbàjẹ́ èèyàn ò túmọ̀ pé kí nìyẹn gbà ìsìtẹ̀dẹ̀rájì ni wọ́n máa ń pè é rí ibù ó gbèrò láti mú wọn aláyẹ̀jẹ̀ àdàláwọ̀ fìlà àhẹ́rọ̀ ọlọ́run fẹ́ jẹ́ wọ́n tẹ̀lé kí á mẹ́rin ó máa ṣe lọ́la. wọ́n máa ń já iná máa yù já sí. jẹ́ kí wọ́n máa tiwa yùjá ìlú ní nọ́ọ̀sì ó sì bẹ̀rẹ̀ ara rẹ̀ ó náà bára bá rẹ̀ pàdé àwọn èèyàn ní lẹ́sàn-án rẹ̀ kì í àwọn. walahum adhabun adhim. aláwo ni tábà wá dọ́dọ̀ òun àbábùn wọ́n ti ń di àwọ̀ láyé tẹ́lẹ̀ tó bá dálè kí á máa àbábùn adhim bá a ṣe rí ajírún adhim bẹ́ẹ̀ ni àbábùn adhim ìyẹn ni wọ́n ti ń di àkékè lọ́wọ́ tẹ́lẹ̀ nù sàárè tó bá dálè kí á máa ọlọ́run wọ́n wàá إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا لن يضروا الله شيئا ولهم عذاب أليم إن الذين اشتروا الكفر بالإيمان أولي dájúdájú àwọn tí wọ́n ta ìmánì láti fi ra kúfùrù ẹ máa wo bàlágà bí bàtà lèèyàn ta góòlù ó lè kí ni ó lọ lọ́la gbàǹda ìsítẹ́nà olùkúfúrà bèrè ìmán wọ́n lọ ra kèfèrí wọ́n fi oríire kalẹ̀ wọ́n lọ fi ránù wọ́n lọ fi ọ̀nà àmà wọ́n lọ fi ránù ìsítẹ́nà wọ́n rà wọ́n tó yẹ kó jẹ́dùn mọ́ wọn ni wọ́n lọ tàjáde àwọn èèyàn ní gbogbo bíkíbi tí ó bá dé gbogbo náà bá nílò àwọn olè lórí ẹ̀ lórí pé kíkiri o kí bàjẹ́ òfin kórìí ilẹ̀ àmọ́ wọn ní náà torí tọ́lọ́run wọ́n tó wá rà ẹ̀wọ̀n ní jẹ́ ìbọn mẹ́ a gbọ́dọ̀ sọ́ra bó la kó wa ní kí la fẹ́ bá wa pilẹ̀ rẹ̀ ìsítẹ́rọ̀ kúfúrọ̀ bèbè kìí náà wọ́n ta ọ̀nà àmà wọ́n ta ìgbàgbọ́ wọ́n fi ra ìṣe kékeré ọba dẹ́dà. lẹ́yìn yẹ́dúró lọ ṣe à. gbogbo orúurú òwò tí wọn ò bá ṣe aláàánú wọn ò lè kónira bóun o wọn ò lè kónira bá ṣe wọn kà máa ṣe wàhálà ni ẹ padà rí láàbọ̀ láwọn àhẹrà láàbù aláhùn fi dúnìyà wọn ò lè jèrè láyé tó bá dojú àlè kíámà wà láàbùn àdábùn àlè. ẹ wá wọn tó dákọ àdábùn àdìm lákọ̀ọ́kọ́ ibi àdábùn àlìm ìyà tí máa romí la àwọn bàbá máa ń tú sí ìyà ẹlẹ́tẹ̀ ìró ni ó jẹ tiwọn ọlọ́run sá làwọn bẹ́ẹ̀. ولا يحسبن الذين كفروا أن إنما نملي لهم خير لأنفسهم نعم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خيرا لأنفسهم أوتوا tí wọn nígbàgbọ́ sáwọ ọlọ́run kámárò ànàmánù pé à ń lọ wọn lára na ìlọ wọn lára tá à ń ni o tá à ń lọ wọn lára yẹn khayran lahum támọ̀rò polóore fáwọn o ọba aláàánú innama numli lahum bẹ́ẹ̀ bá wọ ẹni ibú gbogbo ẹni tẹ́ ẹ bá gbọ́ kó pààyàn ó fi ṣe ẹ lọ wádìí dáadáa ó ti ń lo apá kì í òun ló fà láwọn security agency náà máa fi frustrate wọn wọ́n try láti fara ni wọ́n pé ẹbí ẹlẹ́ẹ̀kẹ́ ìlú rẹ̀ ni ẹ wà máa rò bí ìgbà tí òun kọ́ ní sọ̀rọ̀ náà ni obìnrin ká àtọkọ rẹ̀ tí wọ́n pa ọ̀rẹ́ obìnrin yẹn wọ́n wá bíi pé sákọ̀kọ́ tí àkọ́kọ́ máa ń ṣe ni ó ní ìsàkọ́kọ́ àwọn ti kọ́kọ́ ṣe bí méjì kan sẹ́yìn bẹ̀wò ṣé kí ni wọn ò mú wọn sẹ́kọ̀ọ́ yẹn kẹ́kọ̀ọ́ bá wọ́n dúró ọmọ aláàánú lábàwọn ò ní gbà dúró ìnáwó àlùmí lè yà hàn mò ń bẹ wọ́n mi ìsìndíráàjì ni wọ́n ń pè èèyàn ń tagbó ọmọ níta ló lówó jù wọ́n lẹ́ni tí ń tagbó mi. ó ní kinní kan owó ni ẹ sọ pé n tí ń ṣe é hùn ọba aláàfẹ́ dẹ́mú ni ó la bàbá wọn pè ní oore ẹ̀kẹ́ ẹ̀dẹ́ oore kí la pè ẹ̀kẹ́ ẹ̀dẹ́ kì í sọ oore ẹ̀dẹ́ ni ó fẹ́ dẹ́ ìnáma numli lahum khayrun li anfusihim ìnáma numli lahum lílẹ̀ dẹ́dú ìfúnná. mo fẹ́ lọ́ wọn lára kẹsẹ̀ wọn lè pọ̀ ní lílẹ̀ dẹ́dú ìfúnná kẹsẹ̀ yẹn ó lè fi pọ̀. walahum adhabun muhin. kẹsẹ̀ yẹn bá ti wá pọ̀ ọba aláwa ni wàláhùn. ẹni bá wá bá mi báwọn àdáàbùn ìyà tí ó jẹ ń tiẹ̀ kò ní jẹ́ o, ìyà tó tóbi ìyà tí máa ronú ńlá eléyìí ìyà alábùkù ni ó jẹ́ ń tiẹ̀ torí pé ó ti jayé láyé àlìjàzáàbù mi jí sílẹ̀ ahmed ńgbà tó wà láyé tí ń saburú àwọn èèyàn rí ní ìrìpé ń gbádùn ńlọlá ọlọ́wà ni àwọn ẹ̀dá rò pò ńlọlá láyé lónìí tó wọ́n bá wá jẹ́ níyà wọ́n wá jẹ́ níyà yẹpẹrẹ tó jẹ́ pé wájú ọba adẹ́dà yóò yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run kó tó kò láyé ló ti máa yẹyẹ. wàláhùn àdáàbò mòhìn ìyá yẹpẹrẹ láti dùn. ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ما كان الله gbogbo àwọn èèyàn tá bá rẹ́ni tí ń saburú láti gbọ́dọ̀ sọ́ra àmọ́ ń sọ fún wa tá a bá róore lọ́wọ́ kẹfìrí ẹ má bàjẹ́ àmọ́ tọrọ lóore mu àwa tá a tiẹ̀ sin lọ́n gan kò tiẹ̀ oná kò gbà wẹ̀ ẹ bá a ṣe dọ́jà báyìí wò ó ní kọ́kọ́ ń tà àwọn náà máa rò pé ẹ wo èmi náà bọ́ àkírun ẹ bá lọ náà ẹ má rò pé ọba aláwo fi wá lẹ̀ẹ́lẹ̀ẹ́ kò ní dán wa wò yóò dán wa wò ọba aláàánú àwọn òní ní dáná wọn gbà fún ẹnu ẹdínà wọn rò pé ń fà wọn lẹ́ẹ̀lẹ̀ òun wà ní dán wa wò ma kana Allahu liyadhara al-mu'minina ala ma antum alayhi ó lè ní fílẹ̀ ẹ̀lẹ́ lórí tẹ́lẹ̀mbẹ̀ lórí ẹ̀hún àtà títí. yẹ́nì ìzàlùkọ̀bí ìsàmìnà kọ́ yí bẹ̀. ẹ ti dàpọ̀ mọ́ra yín mo dẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ separate aljazakumullah khairan mo gbọ́dọ̀ separate bá a ṣe wà lọ́wọ́ separate wa wọ́n lẹ́ni tí ò gbọ́n oníkìní ó làwẹ̀ kó sẹ́nà bá mi lẹ́yìn báyìí ní ìsìn ńdọ́gbọ́n sí àtẹni tí ń fi ọ̀tí lóògùn ó ní ẹ táìpù làwọn á lò láì ó ní ẹ máa lò lásìkò sínú àtàsìkò sáré so tẹ́ bá ti wá lò tán ẹ wà lọ tọ́pẹ̀ fún díẹ̀ báyìí sẹ́nu so àwọn èèyàn nílé gbọ́ òórùn kìíní yẹn ọ̀dà ó sì dáre òun náà fọn rere ní búgàwù ní tẹ̀lé hàn làwọn èèyàn fa náà sùn hàn ọba aláàbí kò rí bẹ́ẹ̀ mi ò lè dá papọ̀ tẹ́ bá kó bá mi wá bá mi ń ṣe kí ni ń ṣe pé tẹ̀mí yẹn jú ẹ̀ máa kẹ́ àná lọ máa kẹ́ àná lánàá mi ò rí bá wọn káàná yẹn fi lè mẹ́jì lónìí mi ò ní fi ilẹ̀ bẹ́ẹ̀ tó bá dàbí kí á mọ ọlọ́run tẹ̀ wá sẹ́pẹ́rẹ́tì yìí lìyá lọ́la mú mi ní pé wàá fi mú mi nílẹ̀ lẹ̀ àlàámá ń tún àlẹ́ yìí lórí pẹ́tà ń pera wọn lọ́dún gbàgbọ́ òdòdó mi ni ó dáwọ́ wò lá àtàyè ní ìdàdàkàbí ìsàmìlẹ̀ tọ́ yìí bì tí fi wọ pàpà dúdú lára ètò tẹ́kí ni ètò dá. wa ma kana Allahu liyutli'akum 'ala al-ghayb. ẹ̀sìn máa rò pé wọ́n lè mo tí mo fi jù ú lọ náà nù pé kọ̀ọ̀kọ̀ má ṣe kí ni o òun ní jẹ́ mẹ́rin ikú gbà mí dáwà máa ro òun náà wá rí pé ah, láti bí ọgbọ̀n ọdún ló ti ṣe báwọn àwọn yóò ti máa a ṣe fifty years anniversary tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀gbú wa ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ rí bí àwọn ṣe fifty years kí ni ó là ń báyé lọ yìí ó ti pẹ́ bá bí ọgbọ̀n ọdún ló ti ṣe kí ni o tí wọ́n gbá rẹ̀ wọ́n sì pèrè àwọn mú mi àwọn yóò tún bá pèrè àwọn mi wọ́n jẹ́ mi ní àwọn fẹ́ jẹ ìyẹn ó jẹ ọ̀sán nínú kíni nínú rọ̀mọ̀gán yóò wá máa pèrè rẹ̀ ní olùgbàgbọ́ tí ó rẹ̀ tí ó sẹ́ni kóòsù tí ó sẹ́ni àjò lẹ́jọ́ òbí wà lálẹ́ tí ó lóyún sínú à kò jọra wọn. ọba mi ò ní jẹ́ mọ̀ wọn àwọn náà má tètè عالم الغيب فلا يظهر على غيبه أحدا ó lẹ́mí ni mo nímọ̀ kọ̀kọ̀ mi ò ní fi kọ̀kọ̀ mi mọ̀ yẹn kankan ilá màníjì tàbá ní rọ̀súlé àyàfẹ́ni tí mo bá sà lẹ́sà. ilá màní òtọ́gọ́ mi rọ̀súlé fa innahu yasluku min bayni yadayhi. ولكن الله يجتبي ولكن الله يجتبي من رسله من يشاء ó wá nínú يجتبي من رسله من يشاء nínú àwọn òjíṣẹ́ òun òun máa ń sọ àwọn àkàlẹ́sà ó wàá sọ àṣírí fún wọn pé lágbádá sọ́wọ́ òṣèré òun kì í sára rẹ̀ o n tún bẹ lọ́wọ́ rẹ̀ ni lágbádá òun náà ó ní kinní kan tó máa kọ̀rọ̀ yàrá rẹ̀ tí máa ṣe kí ni tí máa ṣe báyìí fún sọ̀rọ̀ lẹ́yìn jìbà tó bá gbẹ̀yìn oṣù wọ́n lọ́dọ̀ ìyá kan tá máa lọ lẹ́yìn ibì kan òun náà wà náà wá sọ lélẹ́yìí òun ní kinní kan tí máa dé òjíṣẹ́ ọlọ́run nìkan lọ́ba aláàmọ́ ń sọ báyẹn fún yóò fi mọ̀ àwọn kò lè fi mọ̀ àwọn tó kù. Nàá fa àmínú billahi wa rusuli. Mo tó lè jẹ́ oríire fẹ́yìn ni pé ẹni gbàgbọ́ sọ́lọ́run wa rusuli yìí àtàwọn òjíṣẹ́ rẹ̀. وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ìtumọ̀ ẹni pé ìyá sáà máa bá ti ń lọ ẹ ṣe sùúrù wà ń túmìnú tẹ́ ẹ bá lè nígbàgbọ́ yẹn jálẹ̀ wà tẹ́tàkù tẹ́ ẹ sì ń tẹ̀ lófin ẹ̀sìn mi falakum ajrun azim ẹ̀san tó tóbi àlìjánà òun fi san alẹ́ sàn ọlọ́mọṣà síbẹ̀ fún wa. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله بما آتاهم الله من فضله هو خير لهم هو خير لهم هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامه ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله àwọn ò lè já mọ́mìnì mọ́mìnì ò sì lè já wọn wala yahsabanna alladhina yabkhalun àwọn tí wọ́n ń sa ahun pẹ̀lú tọ́lọ̀ fún wọn yẹn nínú ọlá rẹ̀ ká má rò pa àwọn táwọn níhun tí wọn ò ṣe dáadáa wúwa khayran lahum ká má rò pé àwọn òbí kówó jọ ni o aburú ni o. bal huwa sharrun lahum. aburú ni wọ́n ń kó jọ nínú orílẹ̀-èdè táwọn ti yẹn ti ya ahun jù láyé nàìjíríà jọ kan àwọn tí wọ́n sì ya ahun jù nínú wa sáà àwọn àǹkèdè nínú èmi ò bàbá lówó tó wà lórílẹ̀-èdè àdúgbà tí covid nineteen dé táwọn yẹn fẹ́ gun ìjọba wa ní kíni àwọn ẹ̀mú ìjọba lówó àwọn ẹ̀mú ìbò ìjọba lówó ní owó ìwà lọ́wọ́ yín ẹ̀mí balada o torí wípé ẹ̀ẹ̀ná torí tọlọ́run covid nineteen ti wà lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pélé yìí dé covid bá covid ńlẹ̀ ni ẹ̀ẹ̀ná kó tó dé ńgbà covid wá dé ẹ wá lọ sí kí ni ẹ kó jáde àfikẹ́jáde jẹ́ jẹ́ ìjà níyẹn yín. ààrùn wọn láwọn ò gbádùn ara ilé àwọn òsìkìní kò gbádùn ààrùn torí tí ó fi róore kò ní í ṣe akagbọ́n ni wọ́n ń pè wọ́n ọwọ́ wọn báyìí ni tẹ́ bá là á dà kò ní í dà níbi tó lédè bí ọlọ́run pé kí ni mo jẹ́ àdéhùn gbàgbẹ́ tí mo rántí ni pé mẹlẹkẹ náà lè dẹbẹ sẹmu mi lè dá o àrẹ mi lára mùsùlùmí náà lè kí ni kò lè dá o. báàkì ìlú wọn sa ohun bí máa àdá ohun bọ ó ti bẹ lọ́wọ́ àwọn Ọlọ́run ló fún wọn àwọn kọ wọn tí wọn dì wọn àwọn kọ ni wọn sọ láwọn di àyè táwọn àwọn ọmọkọdọ sàdégbọ wà mẹ ọ̀rọ̀ ọba ló gbé wọn síbẹ̀ ọba aláàánú káwọn lọ sórí o pé ọmọ àwọn nìkan náà wọn máa jà fani rẹ lọ ó ní báyìí wà sáré lẹ́hùn aburú ni wọn kó jọ tún wọn máa bọ́tà àánú aburú rẹ̀ ní pé sẹ́yìn tó. òwúrakúnná máa bá kílù bí yawma al-qiyama. owó tí wọ́n kó sínú ilé góòlù tí wọ́n kó jọ ẹ̀yà wa ọ̀rọ̀ kan yìí o máa bá kílù bí yìí àwọn èèyàn ní góòlù nínú ilé wọn ò fi tọrọ wọn ò kàn bá àtẹ̀sówó ó sì wọ́ọ̀tì kí wọ́n yọ zàkárẹ̀ góòlù tá a bá ti transact tó yàtọ̀ sẹ́yìn tí mo wọ̀ lóde. wá gbé nínú oríṣi mẹ́ta mẹ́rin àpótí wá ga ó fi wá dowó àfi yọ zaka rẹ o ànábì sọ fóbìnrin kan náà àbúrò ìyàwó rẹ wípé àtò àdínà zaka tà á góòlù kan wọ̀ yìí pẹ̀lú tó wọ́ọ̀tì sọ́ọ̀yọ̀ zaka rẹ̀ ó àkóníwò ò tí yọ o ànábì ní sọ́ọ̀gbà káfíṣẹ̀ gba aná sí ọlọ́run ìjọ àlùkìyàmà ó lè pọ̀ àwọn ọkùnrin náà lówó kìí ṣe bá mi o ó bẹ̀rẹ̀ pé olùwà gbélẹ̀ púpọ̀ ni o sẹ́nà pé kò sí báwa ṣe ní tó táwọn ní béèrè ń tiẹ́ tó ti bẹ́ẹ̀ ọkùnrin gbọ́dọ̀ ná dáadáa àwọn tó bọ̀rọ̀ ná fún àwọn ìyàwó bá ní àwa ná fún àwọn náà yọ zàká rẹ̀ fún ọkọ rẹ̀ ọkọ ò yọ zàká fún ìyàwó rẹ̀ la ọkọ. má ṣe wá ní olùsí ọkọ tí ọ̀nà ló ti zàká ìyàwó rẹ̀ àmọ́ ifrid káàtì ẹ̀sọ́ kó wá ṣẹlẹ̀ èèyàn kan ní òun fẹ́ ṣe fídíà ó fẹ́ fún yẹn lóúnjẹ kíni o oúnjẹ ó fẹ́ fún yẹn kó lè gba rẹ̀ lórí gbóbi máa bó lóyún ó wá ní ẹ dákun ṣé òun lè yọ oúnjẹ yẹn fáwọn bàbá òun àti màmá òun mo ní àà ah, ah, subhanallah subhanallah èèyàn gbọ́dọ̀ yọ zaka rẹ̀ fún bàbá rẹ̀ gbogbo ọ̀rọ̀ sí àzàká rẹ̀ fún màmá rẹ̀ torí ọ̀rọ̀ èèyàn ní kó náà fún wa ó ti wá jẹ́ bàbá rẹ̀ lọ́ọ̀lọ́ gbóúnjẹ àwẹ̀ fún un àìjá bẹ̀rù ọ̀nà ẹ̀já wójú ọba bẹ́ẹ̀dá àǹtí rẹ̀ ò lè fún un bọ̀dá rẹ̀ ò lè fi kíni ò lè fún wa torí wọn yìí lọ́rọ̀ ẹ̀yẹn kó náà fún wa tọ́ba rí pàmò bàbá òkè túpọ̀kè túpọ̀kè ibi yín lọ́rùn tó lè kó fún ẹgbẹ́ jẹ́ lọ́bí ọ̀rọ̀ yìí ni pé sáyìn tó wà kú nà máa bá ìlú bì yìí wọn bẹ́ẹ̀ yẹn bá fi sàrun láyé òun ni wọ́n fi jẹ́ ìyàjọ àlùkìyàmà òun ni wọ́n fi kíni òun ni wọ́n fi jẹ́ níyà yáàtì kàṣùjá àkàrà yóò wà gẹ́gẹ́ bí ejò apárí láàzẹ̀dì bàtà mi wọ́n ló ní dúdú kàbẹ́tì lórí báyìí yóò wà máa sàn án a fi wá mọ̀ pé ana kanzuka ana màlúkà dúkìá tá a ní oná tó ná ni. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم mo bá jẹ́ kí n sọ pé orílẹ̀-èdè àìsábà náwó tó ti àìsábà ní kí ni àìsábà náà ọlọ́run jẹ́ àlè náà àtúmọ̀ àgbẹ̀jáde náà torí ṣe ìtọ́nù yòókà wífù ìwà wífù kún wọlé fákírà yóò máa dẹ́wọ́ sí báyìí ọ̀tún náà mélòó ló wà lọ́wọ́ rẹ wọ́n fún ọwọ́ náà náà èyí tí wọ́n fún ọ ní wọ́n náà tó fún yàn náà wọ́n máa fún ọ ní wọ́n tó bá fún yàn yẹn máa fún yàn nú ẹ̀ tó tiẹ̀ inú Ramadan dáàbò yẹ ká máa fowó ra kò yẹ kéwòn kí ni kéwòn máa fowó ra ń ah, ọlọ́ba kí bá sàlékún dáadáa wọn ọlọ́run àwọn èèyàn dáadáa nù wọn a sọ pé èèyàn tó kù díẹ̀ dára nàìjíríà ló sì nù wọn o àwọn èèyàn dáadáa pọ̀ nù wọn ẹ̀sìn láti lẹ́ẹ̀ma lọ́mọ ńlá kàtà sọ̀díyà ilẹ̀ rí wọ́n tún wá ní kọ́tọ́rù tí wọ́n tún lé kéka kẹ́yìn ó tó tẹ́kù five thousand personnel five thousand tẹ́kù tí wọ́n ti tán kí ni wọ́n ti tó kalẹ̀ àwọn tó tẹ́kù yẹn kalẹ̀ wọ́n ti tó kalẹ̀ báyìí wọ́n ti tó kalẹ̀ bí ìsìn bí aká lọ ara sí tán. àwọn tó tẹ́kù yẹn kalẹ̀ tó ti yẹ lábẹ́ tẹ́kù yẹn wọ́n ti sáàbù ẹ̀ sọ́sà glass cup bottle water package ti wà lẹ́lẹ̀ kẹ́kọ̀ ṣe finishing task bá tó ni lábẹ́ oúnjẹ nìkan kan wọ́n wá fi five hundred dirham síbo sájẹ́ rẹ̀ tọ́ ọ bá ti jẹun tán báyìí ọ́ sì kí ni o ọ́ ti máa gbogbo rẹ̀ ní. inú máa rò pé sáwọn eléyìí fẹ́ kó orí ayé lọ ni orí àlèkè àmà sọ́jọ́ fẹ́ wú yẹn jẹ báyìí ṣé wàá rún oúnjẹ níbi dẹ́tù tí wàá jẹ mọ́ òtún wàá ní tì lọ́pàápàá ẹ̀yìn òyà ẹ lọ́tọ̀ olóòrùn inú òrùn gbòòrò nínú èsì tẹ́ bá ti lè sálámà lásàrì báyìí lẹ́tù wọnú ọ́ọ̀lù lọ nínú nínú bọ́ọ̀ fẹ́ ka kùránì ọ̀tẹ̀ ka kùránì ńgbà tábẹ́kùn bá ti kí ni ẹ máa ń fẹ́ sí ẹ̀ lórí wàá lọ́wọ́ àwọn wọlé ọ̀ àwọn sí ilé wẹ́wẹ́ èyí àwọn tìláwà tó ó lè yẹ wọ́n gbà lálẹ́ kí á mọ̀ ọlọ́run èyí táwọn náà ń ṣe ń bí ìkóṣà gbà àmọ́ ẹja múra wò pé àtijọ́ ilé wa ẹgbẹ́ lọ́jọ́ kejì náà ẹ wo wọn bóyá wo tí ìdáná bẹ̀rẹ̀ ẹ gbé fún wọn ó dá ọmọ mẹ́rin nígbà ọdún yìí a gbọ́dọ̀ ṣe dáadáa àwọn ọmọ federal poli wà ní ọwọ́ nílé báyìí wọ́n wà ní school àwọn ọmọ college of education lens wọ́n wà lé àwọn ọmọ wa ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ asuwa psyche so aláǹfààní láti kí ni láti fún yẹn lóúnjẹ pé ẹ̀dá pẹ̀lú fún mi èèyàn mẹ́wàá mẹ́wàá nínú ìsinmi kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa jẹun tó péyàn ṣe náà ṣe mu márùn-ún á ń jẹ tiẹ̀ nìkan mùmí yóò kì í já ahun. سيطوقون سيطوقون ما بخلوا به يوم القيامة. wọ́n fi tẹ́bí sáwọn wọ́n fi tó ọjọ́ àlùkìyàmà. Wàlíláyé mi rọ́dù sàmáwájú wàlárù. Ó tó ti jọ́ tẹ́ni tó ń jogún rẹ̀, ó tó ń jogún rẹ̀. Lára tó ń jogún rẹ̀, wàlíláyé. Ọlọ́run ọlọ́run mi rọ́dù sàmáwájú wàlárù. Olùwọ́ jogún kíni o? Àti sánmọ̀ Ẹ má rò pé ilẹ̀ ní ogún ológun ló ń kó kiri. Má kó pamọ́ bẹ́ni tí ó na. Ìwọ́n náà tètè fi ṣe dáadáa nú ẹ̀. Mi ogún ilẹ̀ olóhùn ní olówó jogún rẹ̀. Wallahu bima ta'maluna khabir. Allahu ní gbogbo tí kálukú wa ń ṣe níṣẹ́ kò sí kankan tó wù ní fún wa ní òwe nípa ẹ̀. Abẹ náà lọ fún wa rò dáadáa. Fún wa ní dáadáa ṣe jẹ́ kó rọrùn fún wa láti ṣe. Aburú mẹ́jọ rọrùn fún wa láti ṣe gbogbo ojú wa jìnà sínú ẹ̀. Kò wá làwọn pẹ̀lú àwọn tí wọ́n là ọlá ìpínlẹ̀ ọlọ́. Gbogbo àwọn tí wọ́n náà bá wa pọ̀pọ̀ rọ́pò. Àwọn táfẹ́ náà táwọn náà ò rí bá wa bò wọ́n láṣìírí. Sàwa náà sínú àwọn tí ó náà náfàwọn ẹrú rẹ̀ láti rẹ̀ rí àpẹẹrẹ. سبحانك رب الحمد نشهد ان لا اله الا انت نستغفرك